وأحسن الأدب أدب محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار هذا كيف ولا وبارا أفهمي مرياسي ولا وبارا تدارا àmọ́ ọlọ́run ọba láà àmọ́ gẹ́gẹ́ bí olùṣẹ̀dá wa bẹ́ẹ̀ la gbà fún gẹ́gẹ́ bí olùpèsè fún bẹ́ẹ̀ lásọ wọ́lẹ̀ fún gẹ́gẹ́ bẹni tá mọ̀ sí jọ́sí fún ọlọ́wọ́ bá ti sánú wàtàhálà tó ń fi dáadáa bá wá lò gẹ́gẹ́ bí àwọn ẹrú ẹ̀ ìdíkọ́ lọ́wọ́ bá ti sánú wàtàhálà ọlọ́ni fàkánà lọ́wọ́ bí ẹ̀bá àdìyí ẹ̀dọ́ òun tó ń ga òun jẹ́ olùfidáadáa bá wọn lò eléyìí àwádúpẹ́ fún ọlọ́wọ̀n bá sùtánà wà tààrà lórí ìtọ́lọ̀hun tó ṣe fún ẹni kọ̀ọ̀kan wa ó ṣe wá léèyàn ó wá tún fi làákàì ó fi ṣe wá lẹ́ṣọ́ tó bá ṣe wá léèyàn tí ò ní làákàì kí la fẹ́ ṣe lẹ́yìn yẹn wá fadé wá fìdé fún wa ní adé oríire ti fi pé èyàn ò lè ríru rẹ̀ mọ́ láíláí oní ní al-Islam ẹ̀rọ ọba subhanahu wa ta'ala tó bá ti fi Islam tó bá ti fi ta lọ́rẹ̀ orí ńlá lélẹ́ yìí níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ń ṣe fún torí ọlọ́ni fàlàní yóò kò bàlà mẹ́nu kò lè rọ́lá yẹn o kò lè rọ́lá mm-hmm. a nígbà tó bá ti lọ́wọ́ rẹ̀ o tí o bá ti ṣe ní Islam pọ́wọ́ fi àkẹ́rọ̀ ti ní àrífà sí ní tó bá ti jọ́mbẹ̀ lè kíyàmọ̀ ó ti jẹ́ ìwọ̀n mẹ́wọ̀n tó sòfò وما كنا لنهتدي لولا أن أدانا الله أقول فأنا وبارك لا أبا توفنا موا لا يسكتب يا إنسان فلون فلون جواب يونا موا وما كنا لنهتدي أو أنا وبما سمنا لولا أن أدانا الله دي باشي فلون وبا وفتوه لا تفنا موا لا ترى ملي أمور يولون فلون يفوان lórí tó ṣe wá ní mùsùlùmí àmìlẹ́ ọba tó sánà rẹ̀ tààlá ojú ọ̀tọ̀ orí ìjẹ́ ẹlẹ́mọ́jú ìbẹ̀lẹ̀ fẹ́rẹ́ kọ̀ọ̀kan wọn àtọ̀rọ̀ ìjẹ́ ìjẹ̀bá nàgbà Muhammad sallallahu alaihi wasallam alábi ti jẹ́ sí pé ọkùnrin táwọn sàhábà rẹ̀ lórí sí táwọn ọ̀dọ̀rọ̀ ọjọ́ kan ẹ̀sẹ́ni ló kúnlẹ̀

wọ́n ní ó ti rẹ́ yóò ti rárá lọ́sàkóta àjọ àmọ̀já jòbe lọ sáré nìkan lọ́wọ́ lówó fàájẹ́ náà alẹ́kọ̀tà láti pé à ó ń bẹ́ o ẹni tó lówó fàájẹ́ náà ń bẹ́ o alábìnrin máa ń àtọ ẹni ẹni tó bá tẹ̀lé mi dákàlà tí ó mú lànà ó mú tí mo mú wá fàkọ̀lù àbà onítọ̀ ń láti wà ìjẹ́nà fún ara أنظر الرجال جبانا من السماء أول من يستغفر باب الجنة ẹni àkọ́kọ́ tó ọkọ̀ sí tí ó kọ́kọ́ sọ̀rọ̀ wípé ẹ sílẹ̀ pẹ̀lú jẹ́nà fún wa wọ́n nà nẹ́gbà mọ̀ sí wọn bá nẹ́gbà bá wà lè jẹ́nà nìkan ní wà lè jẹ́nà àbẹ̀lẹ̀ ọba àlejìlá ó kàwá pẹ̀lú tó wọ àlejẹ́nà pẹ̀lú àmọ́gbà mọ̀hánmọ́ ọlọ́mọ wà lè jẹ́nà káàrí ìkókó wa jọ gbogbo wa lórí onáà ẹ̀rọ ọlọ́mọ yìí ó lè rí rùn tó ṣe pé ọlọ́run bá ṣùgbọ́n wà dáadáa nípa tó fẹ́ ṣàlàyé kábímọ̀ láyé ọlọ́run bá ṣùgbọ́n wà dáadáa ó sọ̀rọ̀ fẹ́lọ́sùn ìmúlẹ̀ nígbà tó náà fẹ́ ní ti ń ṣe ká gbàgbọ́ ilé ọlọ́run bá lè gbọ́lá òun ló jẹ ká lè mọ́bọ̀ láti mọ̀ bọ́lọ̀ rẹ̀. ọlọ́ni tàbára tẹ̀lẹ́bì ìyẹ́ ti lè múlùkú wọ́n wà aláàkùn ìṣẹ́ nìkan. ọlọ́ni ìtíkọ̀rí ọlọ́run mẹ́ndàlá bọ́lọ́run ọba tí ó ṣúrú ẹ̀. ìyá ni èrì múlùkù kájáni lọ́lá ọwọ́ ọlọ́run ló wà. kí n fi dágbà fáyín lò ọwọ́ ọlọ́run ló wà. kí n fi ẹ̀ṣẹ́ ọwọ́ ọlọ́run ló wà kí ni ṣe tí ó ti mọ yín nínú ọwọ́ ọlọ́run lọ́wọ́ àwọn ló ní kẹpa rẹ̀ bákan náà ò gbọ́wọ́ àìlẹ̀ ìgbòho ṣe ń pọ̀ jù ẹ̀sùn nípa gbèrò èmi náà mo tún ní kàtà lórí pé ti dúkìá nǹkan kó má tún kẹyìn lọ́rùn kí ló yín lọ́dún lórí agbára rẹ̀ nípa ìdá ọlọ́run jẹ́ ká mọ̀ pé fóònù ṣe ń tá ọ̀fẹ́ àti kó ṣe ń tá ọ̀fẹ́ ẹ̀rọ ní ìjàmbá rẹ̀ ọlọ́run ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ nígbà tó lọ́wọ́ bá ti sáré ọ̀tálà wá fẹ́ tó fẹ́ sàlàyé nípa nínú àwọn oore tó mẹ́rin fún wa ọlọ́lẹ̀ wà ní ìtàkùnkù ní ìmọ̀tàlá láàrín òṣù ha ẹnúgbàgbé o tẹ́bá ní kẹ́ máa tọrọ sábà ń pèpè yín lọ́pọ̀ kan lébí èdè ẹ̀tẹ́ta láàrín òṣù ha ah, ẹ̀ lérí kàdánwò ẹ̀ lérí kàdánwò àti kẹ́ kó gbogbo papọ̀ tẹ̀lé amma zama wa ta tare kuma ara ne wani ya da mulkin samawa da wal ard ìkápá sí ìdẹni sọmọ Ọlọ́run lónìí ìkápá sí ìdẹni lẹ Ọlọ́run lónìí Ọlọ́run ilẹ̀ ààbò lè máa yà ṣáwó iná àta òun Ọlọ́run ọba lè tọ́lá òun lò wọ́n a máa fún lẹ́yìn tó bá wù tó bá wù òun Ọlọ́run òun wá ìpé fún ọmọbìnrin fún yẹn tí ó ìsẹ́ni tí ó wà á fi pé ó ti jẹ́ pòbìnrin ló dé fún pé ábẹ̀lẹ̀ mọ̀ ìyàṣà òdùkúrọ̀ tó bá ti wò wọn náà nínú kápá sọ́mà sílẹ̀ tí ń bẹ lọ́wọ́ òun òun àpùnyẹ̀ lọ́mọ ọkùnrin abẹ́lẹ̀dà òdùkú ìgbòkòrò ọ̀nà wà ìnà àfà tó bá ti wò wọn náà bọ́ọ̀n tẹ́ ń fún ìyàlọ́mọ ọkùnrin òun máa fún lọ́mọ obìnrin ni bọ́ọ̀n tẹ́ fún lọ́mọ ọkùnrin òun máa fún lọ́mọ obìnrin ni wọ́n yẹ́ alùmọ̀ ìyàṣà ó àti ìmọ̀ ẹ̀wọ̀ tó lọ́ fi parí ọlọ́ni tó bá wá wò wọn náà nínú ọlọ́run Gbogbo olórin ní kẹta sọ́mà sílẹ̀, wọ́n yá di àlùmọ́ ilẹ̀ dáwó àfihàn tó bá wọ́n wo owó ìṣẹ̀lẹ̀ ní ìdájọ́. Wọ́n bí láyé mi, òní bí mọ̀ sí lọ. Múlùkù sàmà wá ti wọ̀n àti ọlá àti bẹ́ẹ̀ sọ́mà, ìkápá àti bẹ́ẹ̀ sọ́mà ìjọba ká ẹ̀ tó wà nílẹ̀ tàbí ọlọ́run. Ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́run bá ti pánà wá sára ni ẹwà lọ́mọ̀ tó ọlọ́run bá láàárín mọ̀ kọ̀dùn ọba tó nímọ̀ ni ẹni ọlọ́run bá ju ogún fún ọlọ́run nímọ̀ tó ti torí ẹ̀gbọ́n fún ẹni ọlọ́run bá pèsè ọkùnrin ló ṣe fún obìnrin ló ṣe fún àbí wọ́n sì ṣe fún ni títí fún ọmọ ọkùnrin ní fúnlọ́mọ obìnrin àníìmọ̀ ọlọ́run nímọ̀ lórí tó fi ṣe fún un bẹ́ẹ̀ náà tó lè kọ́ sí ẹni tó wò wá fún òun ní kápá kó mọ́ fún un agbára òun òun lòun ti ń fún un agbára òun òun lòun ti ń hàn ẹ̀yìn eléyìí ti ká máa mọ̀ wípé kágbẹ̀rẹ̀ òfin káfí máa láyé kìí ṣe pẹ̀lú agbára kìí ṣe pẹ̀lú pé mo máa ṣe àwọn tí wọ́n ní jẹ́ tí wọ́n pẹ̀ ní jẹ́ gbọ́dọ̀ ń pàṣẹ táàkì má fún wọn kò yẹ fún wọn ẹni tó lè ti lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ kí ni wọ́n wọ pé àbí kí ni wọ́n ṣe ilé ìjẹ́gbẹ́ kan ó ṣubú dànù òun lọ́wọ́ ti mọ̀ jẹ́ bẹ́ẹ̀ nígbà tí kìí ṣagbára ẹnìkan ìbẹ́gbẹ́ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run fẹ́ ká ti di àwọn nǹkan wọ̀nyí ká mọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìkápá ọlọ́run ní bẹ̀rù ọlọ́run ní káàmọ̀ wípé káàkóhun kẹ́ bímọ ẹ̀bùn ọlọ́run ní o ẹni bá ti pè lẹ́bùn èyí a máa fani tó bá wù ó sì lè mọ́ fún yàn pẹ̀lú láti pè ní james wọ́n lè fún ẹ wọ́n lè mọ́ fẹ́ yìí kò ní tẹ́tẹ́ ní kí n fún yín nígbà tí bá ti fún lágbájá ìdígbé gift láti ẹ̀sìn lọ́wọ́ ọba àlejò láti ó pè ọmọ bíbí o gift lọ́pẹ́ pé àtàrí ẹ̀sẹ̀ ni ó bá fẹ́ bẹ́ẹ̀ ni àtàrí ẹ̀sẹ̀ ni tí ó fẹ́ àmọ́ta àfún ẹni tó bá fẹ́ àdìhán ẹni tó bá fẹ́ àmọ́ ẹni bá wá bí o túmọ̀ sí gbọ́lọ́wọ́ bá lè gbẹ́lá ní ìfẹ́ rẹ̀ tẹni tí ò sí lọ pé a pàṣẹ mi ti wá bí mọ nígbà mo ti wá ní èrè tó lọ sí tẹ́lẹ̀ fún mi kò túmọ̀ sí pé ajá àjẹni ọlọ́run ò sí fún mi bẹ́ẹ̀ ni ọlọ́run ò ṣe fún kò túmọ̀ sí pé ọlọ́run kó ìra rẹ̀ ọlọ́run ò ṣe fún pé nígbà tó lọ́pọ̀ ìhàlẹ́lẹ̀ ní tọ́lọ̀ fi ń bá wá lò gbogbo ẹ̀lú orí òun ìsàbùn nínú ẹ̀ àwọn ànábì ọlọ́run ọlọ́run sì kẹ́kùn kan lẹ́rẹ̀ ní yìí lára àwọn ànábì ọlọ́run eléyìí tọ́wọ́ náà mọ̀ tẹ́lú pẹ́lú ọba sùpẹ́lá kẹ́yẹgẹ́ ara àwọn ànábì ọlọ́run ẹ máa mú àpèjúwe torí pé àwọn ni wọ́n àwọn ọlọ́run ọba láàfin nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn ìṣẹ́jọ́ lọ́n dá àwọn ànábì ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ àwọn ànábì ọlọ́run ọlọ́run wá pín wọn sí mẹ́rẹ̀ẹ̀rin lórí àásùrẹ́ ọkùnrin àbá àṣùrẹ́ ọkùnrin ó bẹ̀rẹ̀ ló mọ̀ náà ń gbé fún ọmọ obìnrin fún tí òkú lọ́kùnrin ẹgẹ́ bí ànábì wáṣọ ayé ti parẹ́ ju sọlá tó sọ̀rọ̀ ànábì ọlọ́run àtọmọ obìnrin ọlọ́run ó bẹ̀rẹ̀ ọmọ sínú ànábì ọlọ́run tẹ́kọ̀ ọmọ ọkùnrin ọlọ́run àwọn sáré rẹ̀ nínú orí ṣùgbọ́n ó ti ń bẹ̀rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run ọlọ́run fún lákọ ọlọ́run fún lábo ànábì ọmọ sọ́mọ sọ́mọ àtọwà ọlọ́run fún lákọ ọlọ́run fún lábo ó wá ń bẹ náà wọn lọ́jọ́ ọlọ́run ó gbálé ayé òun ó yọ bẹ́ẹ̀ láti ń sáyé kàjàjùlọ adájúlọ láyé kàjàjùlọ àlájúwà yá àyá aléyìn sẹ́lá ti ìṣẹ̀lá ó wáyé lẹ́ni tí wọ́n bí ó ti pa àbúrò ọlọ́run lẹ́ni tí ó jẹun láyé ẹni ó bí láyé àìmọ́kẹ́ ọlọ́run ní kàkàríyà tí kàkàríyà ó tó bímọ ó tọ́ mọ ọ́njẹ́ jẹ́ tó ti gbọ́n lọ láàrin mẹ́bí ọlọ́run tí ó fẹ́ ọlọ́run ọba àlejọ́lá àtẹ̀fẹ́lò míì nínú àwọn ànábì rẹ̀ ó ń fẹ́yàwó báyìí kó mọ̀ sí mọ̀lẹ́kẹ̀kẹ̀sẹ̀ àwọn míì ó pẹ́ pẹ́ pẹ́ ó ti jákàmù náà ànábì Ibrahim alẹ́ yìí sọ́lájú ó ti jákàmù náà jẹ́ gbọ́dọ̀ òbí lẹ́gbẹ̀ẹ́ ní ọlọ́run tó ṣe fún un. nígbà tó lọ́wọ́ bá lẹ́gbẹ̀ẹ́ lọ́nà mọ̀lẹ́kà ti gbé àásòrí ọmọ fún mi àà níbi mo dé yìí níbi mo dàgbà dé yìí ànábì kàkà yìí àná nígbà tó lọ́wọ́ mọ̀lẹ́kà ti ní àà níbi mo dé yìí mo ti dàgbà kódà wọ́n dá àlàrà ṣùṣe ibà gbogbo agbárí ìrìnlẹ̀ ìtì kọ yànràyànrà fẹ́ rú gbogbo gbogbo mi ti ẹ ó ti ju ẹlẹ́ẹ̀lẹ́ èmi ni wọ́n ti gómìnà mú lọ́wọ́ tí mo wà yìí láwa láti wá ń ṣe àti wá ń ṣe àti aláfẹ́ bímọ ọlọ́ni àti àwọn ọlọ́run ni yóò ṣe rí láwọn ọlọ́run ti sọ nìyẹn látara pé bọ́lọ̀ ṣe fẹ́ bí nǹkan orí náà yóò mọ̀ rí ó padà lọ́mọ láyé. ṣẹ́kàn bẹ́lẹ̀ rí òun lọ́lọ́run ti bá wà náà kábọ̀ wà gbàgbé pé àwọn táà kì í jàdájì náà kábọ̀ gbàgbé pé mẹ́rẹ̀ẹ̀rin bọ́lọ́ wọn ti mọ̀ pọ̀ tí ó ti mọ̀ pa wá lónìí náà tó mọ̀ fẹ́ ló wá sọ́lọ́ wọn mẹ́ta ẹ̀fọ́ mọ́ obìnrin tí mo wá lé adìyẹni tó fẹ́ àwọn àkọ́kọ́ tí ń bẹ́sẹ̀ òbí tó ní à òun kọ́ òun kọ́ ọmọkùnrin ó tún pẹ́pẹ́ sí ó tún gbé rẹ̀ ó tún pẹ́pẹ́ sí ó tún kọ́ni ó tún pẹ́pẹ́ sí ó tún gbé rẹ̀ ọ̀dà ọ̀dà ìgbé sọ́lọ́ pọ̀ fún wọn. ọ̀gá jẹjẹ àṣìṣe ń gbé pé aṣọ ọkùnrin ní ń bí ń ọmọ obìnrin

nítorí wípé ẹkíńdá tí wo arábìnrinláyà àdémẹ́láyò àwọn olùmọ̀ àwọn olùmọ̀ wọ́n dá ní kẹ́lẹ̀ tó rọ́mọ̀ wípé owó òṣèṣẹ́ àti tọ́ ọmọ tó mọ̀ wùlẹ̀ jùmọ̀ ẹni bá mọ̀ yí pé àti tọ́ ọmọ kò sí tó kàn pẹ̀lú ọmọ títọ́ owó òsì rẹ̀ láti tọ́ ọmọ ó fẹ́ tàbùkú mọ̀ wùlọ̀ bí ọ̀rẹ́ láyé torí pé ẹni bá bímọ láyé bá a bá ṣe bímọ sí lọ́nà wá ṣe wọ̀n wájú ọlọ́run nítorí pé àmọ́ náà gbàgbépamọ́ òun làwọn ọmọ tó lọ́wọ́ ṣe fún wa wọ̀tàlú àì ọlọ́run wa ti wá lórí àwọn ọmọ wa kọ̀ọ̀kan lórí ìgbà òun láti tọ́ wọn ó tún tẹ̀ wọ́n láti ẹlẹ́wọ̀n lórí nínú tó tẹ́tọ́ lọ́wọ́ bá jù ánà wọ̀ tàà rẹ̀. Kẹ́yìn bá bímọ mẹ́ta àti mọ mẹ́rin, ọ̀rọ̀ lẹ́yìn ní bẹ lọ́wọ́ rẹ̀. Torí pé èèyàn ju kéèsì ọwọ́ kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀. Ṣé mo fẹ́ tí ò bá wulẹ̀ jù? Agbègbè yìí ìṣe táwọn èrò sí lára rẹ̀. Olọ́pàá, tọ́lọ́wọ́ bá ánàdára pẹ̀lú ọmọ ẹjọ́ ti àgà. Tó bá tẹ́ mẹ́rin kíyámà, nígbà tá a bá pọ̀ àwọn ọmọ kan jọ. lọ́wọ́ ni àyọ́mà yìí iná ọ̀rọ̀ ní o kò dákù lọ́dọ́dúnà ọ̀rọ̀ múná lọ àwọn ọmọ wa lọ́dọ̀ lọ́wọ́ àwọn ti mọ̀ wípé ọ̀rọ̀ o ṣùgbọ́n o àtọ́ àdá ẹ̀sẹ̀ àdáta náà adá àmọ́ òun ní ìpè ìdàgbẹ́ káwọn fẹ́ pè àwọn àwọn àwọn ọ̀gá àwọn ìyá wọn àwọn táwọn ń bẹ lọ́wọ́ wọn tó yẹ tí wọ́n fi àwọn tọ́nà jìnà ìgbàwọ́ tọ́nà àwọn ni àwọn tẹ̀lé lórí ìjìnà yìí o àwọn ni wọn káwọn ní dáadáa o àwọn náà bẹ lọ́wọ́ ọba àlejò lámà wọn o fa àjọ lòun lẹ tẹ̀lé àwọn ni wọ́n ti àwọn lọ́nà ọlọ́wọ́ fàájì mb mẹ́rin mẹ́rin àgbà táwọn bá jẹ ogún nínú ìyà tó bá ń fi ogún ìyà jẹ àwọn ọlọ́wọ̀ fọ́ọ̀tì rẹ̀ lọ́mọ bàbá àwọn bàbá wọn bọ́ńdúẹ̀dì ló bá tọ́ta wọn nínú ìyà tí wọ́n ti èso lé jàun wọ́n tẹ́lẹ̀ kan bá jẹ́ ní ìpele rẹ̀ 2000 rẹ̀ ní ọlọ́wọ̀ wọn dùgbà wọn táwọn ń bẹ lọ́dí àwọn tó yẹ lọ́kùnrin àwọn tó ń fọ̀nà wọn àti bọ́mà ti lè ṣe dáadáa fún ni ṣé yóò jẹ́ lùbáríkà ọmọ láyé tó ti jẹ lálùkìyà mọ̀ bẹ́ẹ̀ náà lè yóò kàkàrà ọmọ ìjẹ ìyà láyé tó ti jẹ lálùkìyà mọ̀ nígbà tí wọ́n mọ̀ ìyá tó yẹ lọ́kàtà ọmọ tí a bá bí wọn. Àrẹ́bí sọ̀rọ̀ máa wọ̀nyí ọ̀sẹ̀dá, àrẹ́bí sọ̀rọ̀ jọ. Àrẹ́bí sọ̀rọ̀ máa ní pé ẹnikẹ́ni tọ́wọn mẹ́ta bá kú mọ́ lọ́wọ́. Tọ́wọn mẹ́ta bá kú ọlọ́run ó fi púpọ̀ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn lórí ìṣẹ́ sábà di ìjìnà rẹ̀ nínú náà. Ìkẹ́lẹ̀ àwọn obìnrin wá bèèrè pé ẹnẹ́bí, àwọn ìsìnlẹ̀ tó bá lọ́wọ́ méjì lọ́wọ́ kúmọ̀ yẹn lọ́wọ́ kọ́, pẹ̀lú mẹ́lì mẹ́tẹ̀ẹ̀lì ìdìbò náà. Tó lẹ́bi tó wo ọmọ méjì ti fi lọ́wọ́ mi àrẹ́gbẹ̀lá ṣe áwì ìgbẹ̀yìn fún àkọ́bájọ́ ọmọ méjì tó bá kú lọ́wọ́ èèyàn ọlọ́run wọ́n lè láti fi jìnà náà fún mi àmọ́ túmọ̀ sí pé èèyàn wá wo ẹ̀ òun náà òun ò fẹ́ wọná òun wà fi mọ bí méjì àwọn àpapọ̀ lẹ́tà pé kó mọ́ bà lè dìbò kó mọ́ bà wọná ó fara balẹ̀ wọ́ mára ó tún wọ́n wọ́ iná mára lọ́nà ẹ̀rẹ́bìnrin ọmọ ẹnikẹ́ni tó bá tó ọmọ obìnrin yẹn tó pọ̀ dáadáa tọ́mọ yẹn fi wọlé ọkọ tó mọ́ oúnjẹ ọlọ́mọ bá àdékọ́lá tí tọ́mọ yẹn fi wọlé ọkọ látara bẹ́ẹ̀ arábìnrin lówó ní àrùjọ náà látara ìtọ́jú ọmọ mi àṣẹ lára ọmọ ọmọ á kàbùkù láyé á tún kẹ̀kẹ́ lálùkù ẹ̀wọ̀n ló dájú pé ní tó pàtàkì jù lórí fa abẹ́ bímọ òun la fẹ́ sọ́nù mm. gbogbo wa làwọn mọ̀ ní pé gbogbo wa lọ́la fẹ́ lọ́kọ̀ tọ́bìnrin bá ti ń débì tó lórí lórí náà fẹ́ lọ́kọ̀ tọ́bìnrin bá ti débì tó lórí lórí fẹ́ níyàwó agbọ́dọ̀ bèèrè tàbí pé kí la fẹ́ fẹ́yàwó fún kí la fẹ́ lọ́kọ̀ fún àwọn ọmọ ń bẹ̀yìn kí la fẹ́ bímọ fún ó gbọ́dọ̀ nídìí àgbáyé ń bímọ lèmi náà fi ń bímọ rárá o kí wọ́n bá jẹ́ mọ̀lẹ́jọ́ burúkú ni àti ká mo dúpẹ́ eléyìí ti ń bẹ lórí ẹni nígbà tá a bá ń kú lóru. eléyìí pàṣẹ pé a fi mẹ́nu bà díẹ̀ nínú àwọn ojúṣe eléyìí tí a gbọdọ̀ ṣe nígbà tá a bá níbi ọ̀nà. ẹnikẹ́ni tó bá fẹ́ bímọ láyé a gbọdọ̀ mọ béèrè lọ́dọ̀ ọlọ́wọ́ bàtí àwọn ọ̀tàrà kó ju fún ọmọ rẹ̀ fún wa. ìdùnnú kò ẹni tí kọ́ o ẹni tó ju ilé ń pán tó ẹgbẹ́ ẹni ilé kó sàti nílé kan tó bá nílé tó ní ń wọ̀ ẹni rẹ̀ ò ní ń gbé náà rùn bá rẹ̀ bá balẹ̀ tán lẹ́yìn ọ̀sẹ̀ kan sí méjì tó ń gbọ́n mi láàárọ̀ tí ó ti dé kò sí ìdérí tán ni ó ti tún sun wọlé padà ó tún padà wá ló tún gbá ó ti lọlẹ̀ pé ìdérí tán ó ti tún sun padà tó gbọ́n mi díẹ̀ mẹ́jọ lójúmọ́ yóò padà wá gba owó kí lóòrùn gbàbí ojú tó pọ̀ ló fi ń wò pé ẹni wọn tó bá ti nígbà náà o lẹ́yìn tó bàtà bá ń bèrè ọmọ tó náà bá ti ṣe fún yàn kí ẹ má wulẹ̀ tó yí pé àfikún ọ̀tẹ̀ ti ń pè é nínú ẹ̀rọ bí ẹni pé kúrò ó jẹ fún mi kúrò tó bá jẹ pálálẹ́ kó fi gbọ́ fún mi kúrò kó jẹ àárọ̀ kó jẹ sáré kí wọ́n jẹ fẹ́ mi jẹ ìjẹ lẹ́fẹ́ ọ̀sẹ̀ ẹ̀fọ́ ọmọ pè ní báyìí àbùkátà ti yẹn ẹnu tó náà bá ti bẹ́ẹ̀ fún wa tán ìṣ pẹ̀lú gbogbo wàhálà tí a sọ́bà lára pé obìnrin ní obìnrin lóyún obìnrin ó kò oríṣiríṣi wàhálà àwọn àti pé bàbá tún kúrẹ̀ ká fi láàárọ̀ kàkó ìkìlù gbogbo lálẹ́ èrè ó lájẹ́ mẹ́ ṣé tí ọmọ ní abàtì àwọn rẹ̀ pé òun náà ń kan nígbà tí ó ti dàgbà ọlọ́run ó bèèrè lọ́wọ́ ọlọ́run nípa ọmọ nígbà tí wọ́n bèèrè ọmọ lọ́dọ̀ ọlọ́run ó ní ọmọ tí ń bèèrè lọ́wọ́ ọlọ́run ó ní ọlọ́run ṣe fún mi ọmọ rẹ yàrí tún ni wà yàrí tún ni àlè yàhó ọmọ rẹ tí ó jogún ní bẹ́ẹ̀ ni ó sì jogún àwọn bàbá mi tí ń ṣe yàhó lọ́wọ́ tí ọlọ́run ti ogún ọmọ fún ọmọ yẹn ọlọ́run tó gbogbo lára àwọn ọmọ rẹ̀ ọmọ nìkan tó ní mọ́pọ̀ wa débi pé àwọn wa fi tí ò ní níwájú ọlọ́run bá ti sàn. sábà wa láyé àwọn ọlọ́run ọmọ rẹ̀ bẹ́ẹ̀ láti wá obìnrin rẹ̀

àwa ìyàwó dáadáa ìyàwó dáadáa anábì sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀lọ́sẹ̀lá anábì ìfẹ́rù fún ọ anábì ní tó kàwé lè má pàtó ní àrùbáyìn abẹ́ ìyá máa fẹ́yàwó nítorí nǹkan náà lè má lè ha ẹlẹ́ náà ni pé á ah, torí pé ọmọ tí àyàwó ní lọ́wọ́ owó wà lọ́wọ́ ẹ̀ ló ti fẹ́ fẹ́ wọ́n ní ha ọmọ fẹ́yàwó nítorí wípé ó ní ìdílé tó ti ìdílé tó àwọn ọmọ ní ìdílé Dangote nù ìdílé yáàdúrà ní ìdílé kìíní kan ní nínú àwọn tó yẹ kí ló ẹgbẹ́ ti gíga wọ́n ní tàbí ẹ̀lì à ẹ̀rọ bí a ti máa fẹ́yàwó nítorí pé a ọmọbìnrin rẹ̀ wà púpọ̀ áà ó pupa kanlẹ̀ áà ó dúdú àbíbí kóró sí àdẹ́bì ní àwọn èèyàn máa torí fẹ́yàwó bẹ́ẹ̀ ni ní ìkẹ́ ẹni táwọn èèyàn torí fẹ́yàwó bí ní ha a máa aláàdùwà ni ìkan mẹ́rẹ̀ ẹ̀ṣẹ́ àyẹ̀mọ́ tó yẹ fẹ́ yàwó fáàbì fáàbì dáa ti kí yẹn tọ́mọ̀ kò fẹ́ gé èrè gèrè pẹ̀lú ìtò lẹ́sìn o gèrè pẹ̀lú ìtò lẹ́sìn o tẹ́rì ká ti yàjá àgà tó bà fọwọ́ rẹ̀ gúnlẹ̀ tó bà jẹ kakẹ́yìn tó yẹ pé àwọ̀ obìnrin tó lẹ́sìn tó sì níwà dáadáa obìnrin tó jẹ́ tó jẹ́ yẹrẹ tó mọ lọ́hùn tó ń sin lọ́hùn á wà nítorí báwa náà wọ ọmọ rẹ̀ tábà wá wọ ọmọ rẹ̀ yẹn káwọ́ obìnrin tó bá dáa

ẹ fẹ́ ìyàwó pẹ̀lú ìyọ̀ǹda àwọn òbí gbogbo lọ́gbàgbé lọ́mọ jẹ́ ìwọ̀ nínú òbí ẹ̀sùn kàrẹ́ nìkan wọ́n fi àwọn mọ́lẹ̀ fún wọn fún àwọn lóyún ọwá lóyún nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìsìlámù tá ń ṣe yíó ọmọ ẹ̀rùn kí ń kódà tá a padà ṣe nìkáyì lẹ́yìn ìgbà náà ìyí tá a bá ń bí lẹ́yìn ìgbà tá a ṣe nìkáyì kò yẹn ló wọlé o wọ́n sọ tàbí tàkọ́kọ́ yẹn wà o. àbùkátà láti rí i wípé oníkan ò ní wá lára ẹnìkan lọ́dọ̀ ẹnìkan tẹ́nìkan àbí ṣe pé bàbá ọmọdé kí ni o ó di ọ̀dà kó tó wáyé o àwọn kan wọ̀nyí abìgítà tàbá mọ̀ wípé afẹ́ náà tó tọ́ àwọn ọmọ rẹ̀ kárí wípé afẹ́yàwó lọ́nà tó yìí lọ́nà tó yà ó wá tètè káàrọ̀ èèyàn ó yà wọn méjì fọ́ọ̀lù síbẹ̀ wọ́n islam yẹ jùbọ̀ máa sọ̀rọ̀ lẹ́wọ̀ kátó bá wọn jọ ọlọ́wọ́ máa sọ̀rọ̀ àwọn aṣáájú àwọn tá a bá dì í tí ó sì ìṣẹ̀lẹ̀ sí wa tó mọ̀ jẹ́ ọ̀wọ̀ fún ẹni tá a bá ti mọ̀ pé ní ẹgbẹ́ yóò gbọdọ̀ wọn wáyé lọ́wọ́ wa lẹ́yìn bàtà ti mọ òfin ọlọ́wọ́ bá ọkùn wa níyàwó kò tó di pa fún ọmọ obìnrin lóyún bákan náà kò gbọ́dọ̀ wáyé pé mọ́mì rẹ̀ mọ̀ mí mọ́mì rẹ̀ máa ń pàdé wà sára o kò sọ́dọ̀ ìyàwó rẹ̀ o àfi kí bàbá bàbá ọmọ kó fi ọ̀dálẹ̀ fún ọmọ títí lágbájá mo fún ẹ lọ́mọ mi nígbà náà ló tó dọmọ ló tó díyàwó fún àmọ́ bí àbá lọ pé mo yọ̀ǹda ìyọ̀ǹda àyà kò sí ní tó fẹ́ sí tí ọjà bá bá ọlọ́run bá ṣẹlẹ̀ lọ́wọ́ sábà ń wá ọmọ rẹ àwọn ọ̀nà tá a rìn rè tá a bá ti wá ọmọ rẹ ẹni pé tẹ́bá rí pé tá a bá ti tọ ìlànà tọ́lọ́wọ́n bá àlejò ọlá tó gbọ̀tàlẹ̀ fún wa ọlọ́run ti ní ìlànà òun lélẹ́yìí o pàtíríkà òdúdú lọ́ọ̀ aláwọ̀lọ́ lélẹ́yìí o fàlà àtàdùà ẹ má kọjá rẹ o ẹ má fò kọjá o tẹ́bá ti fò àdá lọ́n kọjá ní tí mo pèsè kalẹ̀ fún yóò lè jẹ́ tìyín mọ́

nígbà tí mo ṣe pé ọlọ́pàá tó fẹ́ mú ẹ o fẹ́ sọ́dá títì tó wọ́n wọ̀n àwọn ara àtàfara balẹ̀ ẹ̀rẹ́bẹ̀ ní kẹ́ni wọ́n fẹ́ súnmọ́ obìnrin rẹ̀ tó bá sọ wípé Allahumma jàǹdẹ́bù ní ṣẹ̀tọ́n wà jàǹdẹ́bù ṣẹ̀tọ́n nà máa rà zàtàrí ọlọ́wọ́ yàmí yá èṣù bó sì yá èṣù yá èmi náà ẹ̀rẹ́bìnrin ìtumọ̀ra ẹni tọ́kùnrin àgbòfin ẹgbẹ́ ṣe tọ́lọ̀ ń bá ní kọ́ mo jáde ńbẹ̀ láwùjọ àdúgbò gbogbo ṣètọ́nù abàdà ṣètọ́nù kan máa ń wà bí máa ń fọwọ́ bá ọmọ tá a bá bí irú ọmọ yẹn ṣètọ́nù ní fọwọ́ kan. kẹ́rígbà tí wọ́n bá bí gba a máa ń sunkún jáde. káwa rí ọ̀pọ̀lọpọ̀ nínú àṣà wa ẹ̀rí pé tó bá dé mọ́ tọ́bọ̀ bá sunkún kí la máa ṣe fún un. a máa ṣàlábàndì tẹ́ẹ̀ tẹ́ẹ̀ àdáni tọ́bọ̀ bá dúkọ̀ sí kankan ṣé ẹ̀rí ká bá bímọ ṣe ìtọ́lù kan bẹ wọ́n pè ní ọmọ siriyan ọmọ siriyan ìyá àwọn ọmọ kéékèèké lórúkọ ṣe ìtọ́lù yẹn òun ló máa ń fọwọ́ pa ọmọ kéékèèké la máa fi sunkún pàtàkì lé ayé ọmọ ẹgbẹ́ nígbà tó bá fọwọ́ kàn ọwọ́ yàtọ̀ ṣọwọ́ èèyàn á ah, ọmọ yóò kàn tẹkùn òun náà ọmọ fi sunkún arábìnrin ọmọ kọ́ ọmọ tí a bá ṣàdúrà nígbà fẹ́ mí ìyá rẹ̀ bí ọmọ yẹn tó bá délé ayé ẹ̀tọ́ ló tètè lè tèrè fọwọ́ bá ọmọ sèlé àtúmọ̀ kọ́ ọmọ bí èdè ìpò ní ti lọ́dọ̀ rẹ̀ ọlọ́run mọ̀ protect ọmọ yẹn nígbà tí àwọn agbẹ́gbẹ́ ti wá protection fọmọ yẹn lẹ́gbàtà lé gíní tàbẹ́ pè sí wọn mọ̀ gbẹ́gbẹ́ ilé wa ká fara balẹ̀ ká tọrọ àdúrà níwájú ọlọ́run bá sùpánà àtàrà tọ́lá bá kádà àtọ́ mú jáde ń bẹ̀ ọmọ yẹn ẹ̀fọ́ ìròyìn fọwọ́ kan. ilé náà àwa náà kọ àdàhùnmà jẹ níbu ní ṣètọ́ wọ̀jẹ́ níbi ṣètọ́ nà má rọ̀tà sànà ojú báyìí lọ. bákan náà tọ́lá bá sùpánà àtàrà tó bá láti mọ̀ táyé. ó tọ́kùnrin lójú obìnrin ni a kò sì mọ̀ fẹ́ gùn ọlọ́run. àwọn ìjà tó wọ́n ṣe ìwà ìmóore lọ́sàn-án ọdẹ bí obìnrin ọkùnrin obìnrin obìnrin lásọpọ̀ pa lóbi ní kejì obìnrin obìnrin kẹta máa délé lóbi olóbi obìnrin àà wọ́n ti yẹ bàbá bàbá obìnrin ó ní ẹ̀lẹ́kẹ̀ àwọn obìnrin ó túnbọ̀ wá ti òun náà ní máa sọ ní àwọn ẹ̀fẹ́ wo ọ̀gá ọkùnrin òjì lé mi lé yóò òun wà lólé o tí wọ́n padà tí wọ́n fún nílò pé ẹlẹ́kẹ̀rin obìnrin obìnrin bá fọ ẹ̀rọ wọn ah, ìwà yìí àwọn kìfì rú ọlọ́run ti parí ọ̀rọ̀ àwọn ìlú nínú àlùkò àǹkẹ́ni ọlọ́run ti fẹ́ẹ́ bùsùrọ̀ àhàdùn èrè lè ń fa àwọn kẹfẹ́ rí wọ́n láwọn bá àdékẹ́ lábá ti ogún ọmọgún wọn tẹ́bá ti wọ́n fún nílò orí gómìnà obìnrin ọlọ́run ojú wọn wà pọ́ ẹ lọ́wọ́ ojú inú wọn wà bàjẹ́ tó ti pé níjọ́ àwọn kẹfẹ́ rí òkà obìnrin wọn kà fún nǹkan bí

àwọn kò lè tọ́lọ̀ ọba àti tẹ́lá tọ́lọ̀ ń ṣe káwọn là ń ṣe àwọn là ọmọ fún wa rẹ̀ fúnra wa ni káwọn là ń ṣe fúnra wa ni àbúrọ̀dọ̀ ọlọ́run ṣe fún wa tó yẹ pé tọba tẹ́lẹ̀ ìjọba ń bí obìnrin ọ̀rọ̀ yẹn fẹ́ sọ fún yín ọmọ àti obìnrin mọ́jẹ̀ tó mọ̀ tẹ̀lé kọ́mọ̀jà mọ́jẹ̀ kọ́lọ́wọ́ bá kó inú fẹ́ jẹ àbínú ọkẹrin lẹ́yìn tó yẹ kí ni lẹ́yìn tó ń farújẹ sọ́mọ̀ obìnrin tó lọ́dún eré ìtaba rí bẹ́ẹ̀ ó mọ̀ túmọ̀ sí pé àmọ́ olú aláìmọ̀ọ́lù aláìsíánìyàn kó bá ti wọ̀ ẹ mọ̀ kan bẹ wọn ní kankan rárá wọn ń gbàgbà pé wọn ti kọ̀rọ̀ kan báwọn ìwọ́n bí kan ogó mi láti òbí tó ṣe tèmi ní kẹta wọn á gómìnà wa wá fún yín papọ̀ olóbìnrin àti obìnrin lórí. eléyìí ọlọ́run bá ti sára sí láti wà nílọ kájẹ́ni tí ó lọ dún ní tó lọ bá ti fún inú rẹ̀ bákan náà tábà tí mo sáyé nínú ìpé sàárùlọ nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ káà náà fi báwọn ọmọ lò tí àwọn òjú ti káàmà ṣe báwọn ọmọ wa a bá ti di màtàrí fún pípé ìta àkọ́kọ́ sọ́wọ́ kọ́kọ́ fẹnu kan òun náà ní nǹkan tó bá dùn láàrin ẹgbẹ̀rún Muhammad sallallahu alaihi wasallam àwọn sahaba tẹ́lá ti di mọ̀ ẹsẹ̀kẹsẹ̀ báyìí wọ́n á gbé lọ sínú ẹgbẹ̀rún Muhammad àmẹ́sẹ̀ ṣe tàkìlìkì kan yóò mú ní àdídùn àjẹlẹ́nu àjẹlẹ́nu fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́ àmẹ́dọ́wà fi dàbídù yẹn yóò fi sọmọ yẹn lẹ́nu kọmọ yẹn náà panu tó fi tóbi tóbi fẹ́ pé nǹkan àkọ́kọ́ sọmọ yẹn wọ́pọ̀ yẹn kí ni o tó kọ́kọ́ kéèsì nígbà tèmi láyé orí àdékè ni nǹkan dùn. tàbá nínú àwọn ọmọ àwọn àbá tó já àwọn àbá sómìnà ó yẹ pé àwọn àlọ́ wọn àtọ́bá nítorí wọ́n ti ní káwọn ti tẹ́tẹ́ lu àwọn àlọ́ lẹ́nu nǹkan fún wa náà àwọn pé báwa máa gbọ́n sí nínú kékeré kó kàyé gínú kó kàfi panu tó kí kó yẹ pé ló kàn jẹ́jẹ́ àjẹ́ torí pé nǹkan tá a máa ń ṣe àti tá a máa ń sọ ó máa ń ní ìlàpá ní ìgbésà yìí rẹ̀ fún ẹgbẹ́ nǹkan agùn làbáwọ́pọ̀ fi sọmọ lẹ́nu àwọn òkà tó gbogbo tí ó mọ̀ ẹ̀kọ́ mọ̀ yóò mọ̀ lò ń gbé ayé kó mọ̀ jẹ́gbìn kó mọ̀ jádùn lóòótọ́ náà máa ṣe fún wa ọlọ́run tó jẹ́ kó mọ̀ ọdún báwọn ènìyàn. eléyìí náà wọ́n dáhùn ṣe ìyẹn ààbò ìgbẹ̀bí lẹ́nu tó tẹ̀sí kọ́ sáàdà bá láǹfààní ẹ̀kọ́ta ní ilé alẹ́kẹ̀ ìtẹ́lára fúnra wa kò láì pé ìrìn àwọn àfikínà rẹ̀ nílò ìrìn bá àpá kan tó wà ní cnn ìrìn bá àpá kan tó wà ní ìdàlẹ́kọ́ ara àkùnkùn kẹta sáàdà bá dìbì ìmọ̀ fúnra wa yékí ni o káfíńtẹ́nu fẹ́rẹ́fẹ́rẹ́ yékí ni o káfíńtọ́mọ yẹn lẹ́nu ilé yóò mọ̀ jẹ́ pé a fi dáadáa ro ọmọ ìrìn bákan náà alábìsọ̀rọ̀ láwọn ẹ̀fẹ́ ojúṣe bá bímọ àbímọ kó ní pàtàkì bímọ lẹ́yìn ojúṣe ti bẹ̀rẹ̀ ó yẹ ti bẹ̀rẹ̀ lẹ́gbàdé kí ni kàtó fẹ́ ìyá rẹ̀ láti ń ṣàwọn ojúṣe kàtó sóró rẹ̀ abẹ́ sóró rẹ̀ àti ojúṣe àtúfi àtúfi dáyé àti ojúṣe oríṣiríṣi tó wá yọ àti bímọ dáyé àrẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ lọ́sọ̀rọ̀ àrẹ́bí ni ọmọ tá a bá ti dáyé yóò àpò ánìmọ̀ òun ní òun wà yóò lákú pẹ̀lú àdúgbì ní ogun mẹ́ta bá ti di pọ̀ púpọ̀ tó gbàgbà yàwó máa ta àti àìjìyàn lọ́jọ́ kèrèké tá a bá ti fi táyé ọjọ́ kèrèké tàbí sọ fún wa àmẹ́lì ò sọ pé ọjọ́ kèrèké bẹ́ẹ̀ ni sọ pé òǹkà ti kèrèké bóyá láti kẹ̀dùn àmẹ́bí ìjọba ti bí mọ́ tọ́bá ti lọ́jọ́ méje gbogbo àlàmọ́ tó

ní áfíríkà tá a wà yìí ara ń tẹ̀lé àfáwà àlèmọ́mù máàlì lórí ọmọ ìlọ́m tààrà ìlọ́mù máàlì kì í òun ló sọ fún wa wípé ànábì ní wípé tá a bá ti bímọ a ka ọjọ́ méje àwọn ìlọ́mù máàlì ti wá ní kí ìdajì ọjọ́ twenty four hours twenty four hours títí ọ̀pọ̀ hours bá ti lọ ní láàrin ọjọ́ kan ìlọ́mù máàlì kì í à níta ọjọ́ yẹn mọ́ àwọn afẹ́rẹ̀ ní ọjọ́ kejì láti wá ọjọ́ méjì bá ṣe wà yìí kò ní bíta dìde ìdájọ́ lọ ti lọ torí pé ọjọ́ máa ń bẹ̀rẹ̀ láti alẹ́ àná lọ́jọ́ ti bẹ̀rẹ̀ láti dé àná ìdájọ́ ta wà ń bẹ̀rẹ̀ táìdé ti bẹ̀rẹ̀ láti aago àná ìrọ̀lẹ́ àná ní táìdé ti bẹ̀rẹ̀ táìdé ó parí láago ìrọ̀lẹ́ yìí ẹni bá bímọ láago mẹ́jọ lálẹ́ òní ìjọ sunday ló bímọ inú òfurufú nítorí wípé wọ́n na ìlẹ́rìndú sáàdì ìnàmà ìṣúra ti yáàṣì ọ̀nà ní o ọ̀rẹ́ alẹ́ ó síwájú ọ̀sán ojúmọ́ máa ń bẹ̀rẹ̀ nígbà tí mọ́ngún mi bá ti tó oníjọ́ kejì ti bẹ̀rẹ̀ yóò ti parí ní mọ́ngún bí ìyẹn tó ń bọ̀ jọ́ kejì tó ọlọ́dà wà yìí pàdé òní yóò parí ní kíni ní mọ́ngún bí tágo mẹ́fà òní bá ti nù mọ́ngún bí mẹ́fà yẹn àgbèrè lọ ẹni bá bímọ nítorí ẹrùn sunday olùdíje àmọ́ ọlá àpáwọn òyìnbó wọ́n ti bá wa jà rí wọ́n ti gbàgbó lé wa lọ́wọ́ pé aago méjìlá la kú òní sátidé òní tó bá ti di ẹ̀yìn aago méjìlá àmọ́ ìfẹ́ ń gbè ní olóyè kó dàrú wa lọ́wọ́ èèbó kọ́ là ń sìn ọlọ́run ọba là ń sìn àti ọlọ́run àrẹ́bí wa sọ fún ayé pé tó bá ti tó mú tán ọjọ́ méje ìmọ̀ mọ́lì fi wá rí pé ká bá ti wá rí pé ìdájọ́ lọ ti lọ ká má wulẹ̀ ka ìjọ yẹn mọ́ ká ta ọjọ́ méje kò sẹ́ni tó ka ọjọ́ mẹ́jọ ní gbogbo àwọn àfà lágbàáyé láti bí àwọn àfà tó ti lọ hundred years two hundred years three hundred years four hundred years five hundred years ẹ̀ lè rí àwọn ọ̀rọ̀ kan báyìí tó sọ ọjọ́ méje ọjọ́ méje gbogbo wọn sọ àmọ́ tí wọ́n ti jẹ́ wá òun ni àwọn tó gbà wípé tí ìgbà ìjọba bá ti lọ ká ka ọjọ́ yẹn mọ́ ṣùgbọ́n àwọn ọmọ tí wà ní mọ́mú máa àwọn ni wọ́n á ìmọ̀mú ẹgbẹ́ta ìmẹ́jì ń sọ̀rọ̀ fún wa ẹ̀mẹ́jì ò lọ tí ìgbà ìjọba ti lọ pé ẹ nínú seven twenty four hours alo four àbí alo ten hours ànábì sọ pé kàkà lọ lóṣù wípé eré ìṣòfà kún náà tó bá ìyàgbẹ́ wa mọ̀ sánú òun orí pé ọjọ́ kejì bákan náà ánìlẹ́yìn àpò ánìlẹ́mọ̀ olóbi yá ọmọ tàbí àpò ọmọ wa ló kọ á ṣe àfikọ́ rẹ̀ ní ọjọ́ tàbá yìí tó bá tó lórí jù ẹ̀rí kátàkíkọ ọmọ in tó ń pè ní kátàkíkọ orin kápẹ̀ ẹran mú kájọ́ bọ́ síbẹ̀ yẹn ìṣòro tá àjòkó àjòkó sòrí kálẹ̀ láǹfààní àti àwa fúnra wa àṣà wa ló máa ń mọ̀ wọn kan ní ilé fún wa tí ìṣàmù òsì múlẹ̀ èyí ti ṣe kọ́mọ nígbà tó bá rí pé kò sówó lọ́wọ́ rẹ̀ ó sì wẹ́ ẹran ó sì fẹ́ràn tó bá pè báwọn èèyàn níwọ̀n bá tó aládùúgbò ẹgbà ẹgbà pẹ̀lú ògbó ọlọ́run àti ìta àjòkó báyìí àti tí wọn òjòkó ìkankan náà ni o gbogbo ìgbé lálùbáríkà ni àmọ́ tá a bá jòkó báyìí àǹfààní tó tún bí ni wípé á láǹfààní náà ti bára wa sọ ọ̀rọ̀ ọ̀dọ́ àǹfààní tí òkú wá wà fún mi àwọn ìlú láǹfààní àti pèrè wa sáṣí èkì ó jẹ́ nǹkan méjì nǹkan lọ kan labá rí mú mílíọ̀nù nínú àwọn àǹfààní eré náà mọ̀ jẹ́ ẹ̀kọ́ kan táwọn fi fún ìṣe pẹ̀lú wa tẹ́lẹ̀ ìdíje kó wà nínú anábì sọ̀rọ̀ bá wa sọ̀lá àwọn wa ní ẹ̀pà ẹran ẹran gangan bẹ́ẹ̀ bá bá ṣe wà yìí tí àbọ̀wọ́ náà bá ní pé ìlú ní bó o àmọ́ òun ti o òun wá ti fi láìlọ́nù ṣe ní kámúkámú gba ẹran kò sí tẹ̀mú kò sí rẹ̀ sí wà láyọ̀ ló ń fa ìbárẹ́kà sí torí pé ìtọ́lọ̀ wọn bá láàfẹ́ gẹ́gẹ́ orí kí ni òun ní kápá ẹran sẹ́yìn kápá tẹ̀mú káwá pàmọ̀nà kápá rẹ̀ jẹ̀sìn àwọn èèyàn tẹ̀lé lásán ni kọ̀dọ́tọ̀ lásán àwọn èèyàn ti pẹ̀lú ẹ̀ ìyí bàbá ti wájòkó yìí káwájòkó káwá lọ káyàbádọ́ ọmọ tẹ́ fẹ́ràn bẹ́ẹ̀ olóhùn fẹ́ràn àmọ́ àwọn fẹja ẹja lọ rẹpẹtẹ tó sí ń tafẹ́ kankan àwọn mọ́ àwọn jù wá àmọ́ òun ẹran rà ẹran rà lọ́jà tí mo yóò wúlò ánìlògbò láàrẹ ṣàtàlè ní tàkàfí àtàlè lábá bímọ kápẹ̀rọ méjì fọ́kùnrin tí wọ́n lè gbọ́bìnrin ní kápẹ̀rọ ọyọ̀ kan ṣùgbọ́n olùkọ́ ní pé ìkẹ́kọ̀ọ́ bá wà a lè pọ̀lọ̀ kan náà fún ọkùnrin yé bá ti pọ̀lọ̀ kan náà fún obìnrin àmọ́ ètò dára jùlọ ní káyé tóbi kápá méjì fọ́kùnrin tọ́lọ̀ bá bu yẹn ní àìsí bákan náà ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń tòrí wípé tẹ́lẹ̀ olújẹ káàkiri ṣe ìpa ẹranko mọ ó pàtàkì nínú ìgbésí ayé ọmọ àrẹ́sọ̀lọ́ àtàrà ní pé kúlù mọ̀ òlúni gbogbo ọmọ tá a bá ti bí mo rí ká àánú bí àti ìkọ́sìtì a sì ti tóńgò rẹ̀ ó dàbí ẹ̀fẹ́ yẹn lọ́ra mẹ́rẹ́rà àwa fi 100 naira jẹ́kọ́ sí pé tá a bá ti lò gbògán á ti kí ni o á dẹ́rù padà àgbàjẹ́ sí wa

táwọn bá ti pa ẹran àdìgbò ọmọ ìyẹn kúrò nínú ìlú inú àhámọ́ tó wà ọ̀pọ̀lọpọ̀ wà àwọn abímọ ẹlẹ́gbẹ́ ní pé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ń ṣe wọn fún ìdẹ́kúnná wọn akọ ọmọ yẹn á ń jì sí jọ ìlú tó dá bẹ́ẹ̀ kò o ó pé ẹran lásán nìkan twenty thousand ni fifty thousand ni mo ni ẹ ewúrẹ́ mo lè rà ni mo lè rà ni ó lè ti pa ó kí àmọ́ ọlá wípé káàbá sí ìdíkà láti wá gbọ́ àwọn ọ̀rẹ́ mi mú bá wọ́n ṣe àmọ́ fi níkà mú bá wọ́n ṣe àríwá gbọ́ wọ́n àti kò máa wẹ́ wọ́n ìfẹ́ sùúrù síbẹ̀ nítorí ìṣe wa ló jẹ́ kí àwọn nǹkan ní ìṣó òde àlábọ̀ra wa lọ́rùn àwa fi ẹ̀tọ́ àwọn ọmọ yẹn àtiwájú òde wọn tí ó sì fẹ́ kójú bẹ̀. àrẹ́bí ẹjọ́ kì í ṣe ìyẹn káyé ìdí káyé ìṣe. ṣùgbọ́n ó lọ́wọ́ bí i owó tí mo ní lọ́wọ́ kò ká ìta àgbà lọ nígbà wọn lè lè lè lè rárá ní ìrírí kìíní kara ní àwọn ìwádìí rẹ̀ ọdún kìíní ọdún kìíní ọdún kẹta lábẹ́ ẹni wá ní pẹ̀tò ara nígbà tó ti dàgbà ẹ́ ó lọ lẹ́yìn lẹ́yìn years fifteen kó pọ̀ ọkọ̀ tó bá já láwọn fọ́mọ ìdígbà níbi ní orúkọ ọmọ ọrù ọmọ lẹ́yìn nígbà Muhammad sallallahu ẹnìkan bẹ wọ́n pè ní ìnira ọmọ iná orúkọ ń jẹ́ ìnira ọmọ iná kó ti pọ́pọ̀ ìjà àwọn bá dáhùn bàbá ó tọ́ alẹ́mọ́ ẹgbẹ́ lọ́dọ̀ ìdí pátípátí àti ẹgbẹ́ àti òṣèlú pẹ̀lú fún àwọn láti bá dáṣẹ́ lórí rẹ̀. àrọ́mọdé ọmọ ẹni yìí tàbí síta ẹ̀jì lẹ́nu ló mọ̀ ó ní bàbá bàbá àwọn tó kọ̀rọ̀ sáà náà ìlẹ́nu bẹ́ẹ̀ kìíní àná ó rí pa ìnira yẹn òṣìṣẹ́ kú òní òdílé àwọn látara àìsọ̀rọ̀ tí ẹnìyàn òṣìṣẹ́ náà ìlẹ́nu látara ìyé ọkọ̀ padà àìmọ́ orúkọ táà náà ti yé padà láyé rẹ̀ nígbà táà náà ti yé orúkọ yóò dà ẹ̀mọ́tọ̀ yìí orúkọ yóò dà ẹ̀mọ́tọ̀ á sọ orúkọ tó bá dà fọmọ wọn. ẹ̀rọ ní ọ̀rọ̀ bá sọ orúkọ fọmọ òun yóò fàjà lọ alẹ́rùwà Muhammad aláṣẹ́dá anábì bímọ lálẹ́ ó dẹ̀ ìjọ kejì wákàtí bá tẹ̀ anábì ní ọlọ́run ti fún ọmọ fún mi lálẹ́ àná o mo dẹ̀ sọ ló kọ sí bàbá bàbá mi jẹ́ ṣíṣe ìbẹ̀rẹ̀ ìgbàgbọ́ anábì bímọ alẹ́ àná gbọ́dọ̀ tó lọ́kọ ìjọ kejì a lè sọ ọmọ wa lórúkọ ìjọ kejì a lè sọ ọmọ lórúkọ ìjọ kejì gbá ọlọ́jọ́ tó ọmọ fún mi o orúkọ ẹni àbùrìbàtà gbẹ̀dẹ̀ kọ́ ni pé àwọn àbá gbé jáde àwọn àbá jáde tó rẹ̀ jà jáde lẹ́nu ni mú wa lára rárá kó mọ kódà orúkọ ọmọ kalẹ̀ ń bá bímọ o, màá sọ ọmọ ní tí wọ́n màá sọ ní báyìí, tó ti bá màá sọ ní báyìí. ń anábìwá yáyá kó sàkáríyá ò fíìlì bùkún tọ́lọ́wọ́ bá láti sọ lórúkọ pé jẹ́rẹ̀ káyà ààbò ọlọ́mọ kan ìbùkú yáyà ó nípa ìlú yáyà ó sì yọ nípa ìlú nínú mẹ́tọ̀ yáyà. bákan náà ó sì tún kọ́ ka ìdílé rẹ̀ náà lọ́jọ́ kòrò ọjọ́ kòrò ìṣúwà láàrin. Bẹ̀rẹ̀ kọ́ ni pé ìgbà kan báyìí tó bá jẹ́ ká tó ti tó bá jẹ́ ìjọ́ta bí tó bá jẹ́ pé ìjọ́ kejì náà bá fẹ́ kọ́ ọ́ àmọ́ bá rí ẹni tó bá sọ sí ẹ̀mí tó tó bí kò wá ní àà ah, tí mo lọ gbé yẹn oúnjẹ nínú àlùkò àrùn bẹ́ẹ̀ ẹni tó bá ní ti yẹn ṣe yẹn ò jẹ́mà ó mọ̀ pé tó sọ pé àlùkò láti tó sọ bẹ́ẹ̀ òṣè kìlì àgbálù ìta bákan náà lọ́dọ̀ ló bá àforúkọ ọmọ àforúkọ ọmọ ẹ jẹ́ àwọn owó tí mo orúkọ tó bá jẹ́ akẹ́tọ́ wọn sọ mọ́ wa ọ̀pọ̀lọpọ̀ wà àwọn ọmọ wọn fáìnì fáìnì ẹ̀yà wọn orúkọ tí ò orúkọ méjì ni orúkọ tí ìtumọ̀ rẹ̀ jà ní ìbí kan fáì lẹ́nu lásán ni orúkọ tó dára jùlọ orúkọ àwọn àlẹ́bí orúkọ lọ́wọ́ bá tún fáìlì wàtà rẹ̀ abdulrahman abdulfatah káàtì má máa bá wọn bà á jẹ́ orúkọ tó bá jẹ́ orúkọ lọ́wọ́ tẹ́bà ti abudu wà ń bẹ̀ ẹ̀yìn ràtàkì fatahi rárá o abdulfatah abdulrada amọ̀fàbùrùsù orúkọ tó dára jùlọ orúkọ lọ́wọ́ àwọn àlẹ́bí ọlọ́wọ́ tẹ́lẹ̀ kan tó dáa jùlọ yẹn òun òkú ní kàrìyàn mọ́ òun wọ́n ìyẹn sọ múta níta sọ múta Ibrahim òun wọn Ismail Ismaila òun sọ arúgbó yẹn òun sọ wọn ọlọ́run òun ni lójú ọmọ orúkọ lẹ́yìn náà orúkọ wọn Abubakar Omar Ali Usman Jabir káwá tó ká fáwọn orúkọ kan orúkọ mi ò ní ìtumọ̀ ládùúgbò tí wa a ti lẹ́nu tó sọ bẹ̀rẹ̀ ní bísí láìra máa ń lọ bẹ́ẹ̀ mú sọ kí ni ìtumọ̀ rẹ̀ àwọn akùnrin short cut wọn ni bátímọ́là àbú bátímọ́là ìyá bátímọ́là ìyá ìsìn láìra máa ń lọ yìí ó ń bẹ dáadáa àti lẹ́nu kan abẹ́rẹ́ orúkọ ọmọ ọ̀rẹ́ òfẹ́ sọmọ onímù gíìmù ó ń pè é ń fa ẹ̀mú gíìmù mùdíìlì mùdíìlì báwo mùdíìlì ẹ mọ̀túmọ̀ ẹni mùdíìlì ni ẹni tí máa yọ inú ìṣòro ọlọ́run sì ní jẹ́ bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ tó ń bẹ́ẹ̀ àwọn kọ̀ọ̀kan wà tí ò wá dá ó lẹ́nu wa ẹgbẹ́ bí lẹ́nu ní o àbí fi mọ̀ ó láǹfààní

Qur'an òpómúlérò àmọ́gbẹ́mọ́rí Qur'an Qur'an Qur'an kòkòrò lẹ́rẹ̀ lẹ́yìn òní so tẹ́gbọ́gbẹ́ tọ́bá ń torúkọ kan ẹjẹ́ àbèrè súnmọ́ rẹ̀ kọ́lẹ́kẹ́ ni kàtó mọ̀ sọ gbogbo sọ pé yóò máa túmọ̀ sí pé orúkọ ẹ̀gbọ́ ọlọ́run lábẹ́ pẹ́pẹ́ nìyẹn àgbọ̀dọ̀ sọ orúkọ ẹgbẹ́ túmọ̀ rẹ̀ ò àgbọ̀dọ̀ sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí lájú lórúkọ ká máa wá òtúmọ̀ ìtorúkọ tó bá já bẹ́ẹ̀ láti máa bèèrè àwọn ìtumọ̀ rẹ̀ kájú òtúmọ̀ kásùmọ̀ sọ ẹni bá tọmọ ìdágbà kò síbẹ̀ tó bá rí pé ọmọ yẹn bá kó tí ò mú sinmi oríṣẹ̀kẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ lọ́ọ̀yà ọ̀dọ̀ àdínkà oríṣẹ̀ wáyà lórí rẹ̀ orúkọ rẹ̀ lórí bí mi kò lóyún kọ́nàbà sùpánù àtàlá kó ṣe dáadáa báwọn ọmọ nìkan sọ́wọ́n bákan náà nínú àwọn òṣìṣẹ́ àdáǹtà máa tàn ní pé

pẹ̀lú fọwọ́ kan àti àgbàdá mi ti bàjẹ́ rárá o èmi ìlú kẹta sọ nìyẹn ẹgbẹ́ ní nínú òfin ẹ̀sìn kò ní ẹbá fọwọ́ kan kò sí ìmọ̀ tó ṣe ẹ̀ẹ́dá ni ẹgbẹ́ ló wà lórí rẹ̀ àmọ́ ẹ̀sìn ẹgbẹ́ ní islam kankan yẹn fún fọ́jọ́ kejì láyé sí ni kàfàkù rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ilé ìtumọ̀ wá jáde lẹ́yìn ìgbà yẹn ẹ̀ka máa fi lẹ̀ so eléyìí náà nínú àwọn òbí ìgbè tábàwá lọ tábà yìí kí ni tábà fa ìwọ̀n ọmọ yẹn ọkùnrin àbóyè ni ká kéèrè ẹ̀ tí bàbá gbà nígbà láàyè lọ́tọ̀ àwọn fún kílìpù káwọn èyí tó bá wọ̀n nínú sílífà káyé kí ni ká fi sàrà kí gbà láàyè bẹ́ẹ̀ bá yìí kí ni kò bá lè lọ́bàá dẹ̀ sí ìṣúwà rẹ̀ láti kété bẹ́ẹ̀ ojúṣe àwọn ọmọ yìí a máa ó ti máa pọ̀ sínú ọ̀nà a máa wá rí àwọn ọmọ yìí ní tẹ̀lé bí àtàkì ìsìlámù rẹ̀ ní ọ̀nà tó tẹ̀lé nínú tó gbọ́ inú ìgbésẹ̀ ọlọ́run àmọ́ wá fáwọn ọmọ yìí lọ́wọ́ nǹkan tó jẹ́ pé ó bá já àmọ́ fún wọn jẹ dáadáa máa fi kọ́ wọn nì torí kọ́ náà bá kọ́ra kára nígbà yẹn gbàgbọ́ mi pẹ̀lú ìjọba ti máa dàkì náà kan ẹ máa jẹ nínú tó mọ́ tó já ni ẹ máa jẹ tẹnu náà ní àwọn ọmọ yìí náà jẹ wá wá owó àláàlì jẹ àwọn ọmọ wa nítorí wípé arákùnrin kan ó wà lórí ìrìn àjò àgbà àdìbàrọ̀ ó ti ṣe wàhálà lórí àjò gbogbo irú rẹ̀ eruku ti bò ó irú rẹ̀ ti dàrú lẹ́lẹ́yàn náà àtàrà ó ti sọ́bà níbi orí àjò ó wá tẹ́wọ́ sọ́lọ̀ àti tí mọ̀ pẹ́lú ìsọ̀fún àrí pé àwọn mẹ́ta kan ń bẹ ẹ̀rọ bá wọn sàwàdà o mọ́ pàbò sí bá wọn sàwàdà mọ́ sí ti wọn o ẹni àkọ́kọ́ sábà fi lè ṣépè fúnyàn ọlọ́wọ́n bá láti ánú àtàlá kì í kò kí blọọkù àdúrà yẹn kàdúrà náà bá ṣe ní àdépèrè ẹsẹ̀kẹsẹ̀ ọlọ́wọ́n máa gbà ní. àmì àmì ní àwọn mẹ́ta wọn làwọn. alákọ̀ọ́kọ́ john watson musafi ẹni tó bá rí ìrìn àjò lẹ́nì kan rí ìrìn àjò àwa ti dáadáa fún wa ti dáadáa fún wa ṣàdúrà fún wa ọlọ́wọ́n ò ní blọọkù àdúrà yẹn nígbà yìí. bẹ́ẹ̀ ni ta bá kíkì ẹ̀ ta sọ̀rọ̀ tí ah! ó fún ah ọ̀rìn àjò ní mi owó kíkì mi ìjọba ìlú èdè fún ọ wàlúwà ìlú ẹni ẹ̀kejì dáwọ̀ tó lè wáálé aláwà láti yìí ìpẹ̀pẹ̀ tó rí bá pè lórí ọmọ rẹ̀ ọlọ́run òṣèlú ọlọ́run òṣèlú ọ̀pẹ̀ nípa ànílọ́wọ́ kan arákùnrin yìí ó wá rìnrìn àjò ó ní sáwùsì kó bẹ ọlọ́run ọlọ́run mọ́ tó gbàdúrà kó lọ sí èyí àmọ́ lọ́wọ́ wá kó gbàdúrà arákùnrin náà arákùnrin tó di kí ni bàbá ti ẹ̀yẹ́ dá owó ẹ̀yà sọmọ́ ó wá sí kọ́ ọlọ́run ó tẹ́wọ́ lọ ìtọ́mọ̀ ó ní yàrá yàrá ìrọ̀lọ́wọ́ bá mi ò

arábìnrin arákùnrin tó wáwo parapari ẹni pé wà gúúsù yàbẹ́ àrọ̀ nǹkan aráàmù náà ikọ̀ dàgbà ó ní aráàmù náà ìkà lọ́wọ́ ọ̀dáyìn lọ́wọ́ àwọn òfin rẹ̀ fa ánìyàn òun tàjá àbúlá bóò lè tẹ́kọ́ ta tọ́ máa Ah, ah. owó tí wọ́n náà rí pé o tí ìtàwé èèyàn ọ̀dẹ̀ fẹ́ kí wọ́n máa jẹ́ ń sùn pẹ̀lú owó láti bàríkà owó tó fi pààyàn kẹ́lẹ́kù nítorí tí àwọn ọmọ ti fi ẹ kí ni wọ́n o tó bá dùn fẹ́rẹ̀ àìsàn ló padà fẹ́rẹ̀ ló jẹ́ agbọ̀rọ̀ bùkátà kí la fẹ́ jẹ́ ń ká fẹ́ jẹ́ ọlọ́run ti pé ọlọ́run ti ká mọ́ wa o pàtó ìgbéyàwó ojú ló ń kẹ́ni tó sògùn owó tí ò bá sògùn owó ló lò ó ojú ló ń kẹ́ni tó ń bá èèyàn nítorí pé kò ń fi nǹkan mú kan lọ́nà òjì ojú ló ń kàn tí ò bá lò bí ẹ̀rọ òun ti bù àmọ́lọ́wọ́n ọba àlejọ́lá tó wá ní kókó ọ̀nà bẹ̀rẹ̀ kó mọ̀ pé kò sí tó lọ sí lára bá lọ bàbá bò wá lórí ẹ̀rù ibi tó wà ti wá bá ìdílé wa lórí kò sí kí n kò sí wa tábàbẹ́ tọ́ ọmọ wa kárí pé ọ̀nà láàrin àìjèrè láti ń gbà rí nǹkan àjẹ kábẹ́ ti bọ́ wọn fọ́ọ̀bà àdínà ìgbàdúrà fún wọn lọ́jọ́ wáyé. eré náà jẹ́ báwọn oríṣi tábà ti fọ́ ọmọ wa tábà ó tó bá fẹ́ tọ́ ọmọ kọ́mọ wọn náà láàrin tábà fi rí nǹkan tábà ti jẹ́ tábà ti bọ́ wọn eré ìlú náà fi máa jẹ́ kàrílà àwọn ọmọ tí ó pé wọ́n tí mẹ́lẹ̀ kíyàmọ̀ ní ṣọ́tù àdáàm tí ó ní aláwọ̀ ọba àdékẹ́láwò àgbáàdà tàbẹ́tẹ̀lẹ̀ wọn kò fàárọ̀ ánẹ̀ àwọn bàbá wa àwọn ẹnu rẹ̀ tí tó já fún wa ò fààdọ̀ lútà tẹ̀bìnà àwọn látẹ̀lé ò àwọn láti wà lọ́nà ò fàájì òǹdì ìfẹ́ ìlú mẹ́rin àdáàm ọlọ́run bá wa lógún yà lógún yà mọ́ bá ti bá wọn bí àwọn kọ́lọ̀ àwọn bàbá rí bẹ́ẹ̀ kí mo bí mọ kó bàbá tó wájà gún mi lọ́wọ́ àbí kí fi kí ni ò a máa sọ àwọn ọmọ yìí pẹ̀lú ọ̀nà pẹ̀lú àwọn ẹ̀kọ́ Islam a ní máa fi irọ́ ká máa fi kọ́ ọmọ wa ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa tọ́mọ̀ sọ ọmọ ọba ọ̀rẹ́ mi ọ̀fẹ́ mi bá rẹ̀ èmi já rẹ̀ èyí parọ́ ọmọ lù ààrẹ náà pé automatically indirectly àárín gẹ́gẹ́ la kọ́ bó ti mọ́ parọ́ tẹ́rẹ́ lóde ìyàwó ayé wálé tẹ́ni tẹ́ni tó sọ pé ẹ̀ sí ló tọ́ àgbàtì ìyá kí nígbà tí pàlímọ̀ sí ilé ayà máa ní sọ pé àwọn òsìn nílé ọmọ ìwá sọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́ aláwọ̀ òsìn ilé àbí ìgbẹ́jọ ọgbọ́ sílẹ̀ ti bọ́ ẹ̀ ọgọ̀ padà mo ní pàlímọ̀ sílé mo ní pàlímọ̀ sílé mo sílé àwọn àlù ọmọ ìwá mọ́ sọ kéé tó mi ní sọ pé ẹ sọ pé ẹ̀ sílé màmú òun náà máa parọ́ bẹ́yìn náà ẹ wá ń bínú pé ọmọ parọ́ ẹgbẹ́ rẹ̀ ti kó bó ti máa kọ́ wá kékeré ìdàrẹ̀ àrà kọ́kọ́ bẹ́ẹ̀ dáàrẹ̀ fúnra bákan náà ẹyẹ ká mọ́ mú àwọn ọmọ wà owó rẹ̀ ní mọ́ ẹni tó bá ní nọ́mọ̀ ẹ̀rán jáde mẹ́rin kí mọ́wọ́ lé pé wá jáde mẹ́rin kí mọ́wọ́ sí wà á mọ̀ sọ̀tọ̀ tó tó mọ̀ bẹ̀ lọ́rùn pé ọlọ́wọ́ kò ní àṣírí Tọ́bátí à kẹ́yìn ni ààrẹ lánàá ẹni tó bá lò nínú ọ̀rẹ́ ọlọ́run sí ìṣọ́lọ́run ìjìnlù ọlọ́run òkú. Kí kó máa mọ̀ wípé gbogbo ń tàǹtẹ̀ bá àti lọ́bàá ní mọ̀ pẹ̀lú pẹ̀lágbára wa, tàbí ọ̀tẹ̀kù àwọn àwọn.

Ama máa fi òdodo a ike a máa fi bá wọn lò a máa wọn ní ìkọ́ òdodo náà fi kọ́ ẹ̀kọ́ tó dáa láti kọ́ wọn ẹ̀kọ́ tó dára jùlọ táàbí kó mọ̀ orí ẹ̀kọ́ àrùkọ̀sán. ọ̀pọ̀lọpọ̀ wa a ti àwọn ìgbé tá a mọ́ ń kọ́ àtàwọn mẹ́tọ̀ tàbí kọ́ akẹ́kọ̀ọ́ kọ́ ọmọ wa ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ìsinmi lọ́nà ń bẹ́ẹ̀ o a lè rí fífí ní ẹ̀rà fíìmù wálé kára ìbátan wa jẹ́ sábàá rà ẹ̀dáwò nínú fíìmù náà láti máa kọ́yọ̀ láti kékeré wípé tọ́kùnrin bá ní àwọn méjì ọmọ wá kọ́kẹ̀ẹ́jì pé èyàn máa jáde sí ọ̀rọ̀ ààrẹ ni ni tí wà jáde àti títí náà àrá fíìmù yẹn wálé sọ́mọ ẹ bá tẹ́gbà lóríwájú tí ìjọba ṣẹlẹ̀ níbo ló máa lọ tí mù tó rántí lọ́sí náà nàjẹ́ fi wà tó ọ̀gbọ́n tẹ́tẹ̀ náà wálé ṣùgbọ́n àà ókè tí ìjọba ìbá ṣẹlẹ̀ ó ti níbi tí èèyàn máa lọ a ti dábẹ́ fi tọ́lọ́hun kọ́ wọn afẹ́mọ́ òṣèlú ọmọ ọmọ wọn ibò bí ìmẹ́fàdà mọ́ wa lọ mo ní pé àwọn àtọ́gbẹ́jọ́ àyíbájọ́ ọ̀nà wọn lọ́bẹ̀ẹ́hùn a máa ń tààrà wá lé ti sọ fún ọba ìrìn ìjà ẹ̀rẹ́ṣìn àbáwọn ti fẹ́kọ́ alẹ́kọ̀ọ́ ẹni tí ò lẹ́kọ̀ọ́ tó fẹ́kọ́ ni lẹ́kọ̀ọ́ ni ẹni tó fẹ́kọ́ ni lẹ́kọ̀ọ́ ó wọ̀ jẹ́ni tó lẹ́kọ̀ọ́ ẹni fẹ́kọ́ ni lẹ́kọ̀ọ́ tó lẹ́ pé ó ṣí alẹ́ ó ṣí òhó lẹ̀ olóòfẹ́kọ́ ẹgbọ́n lẹ́kọ̀ọ́ rẹ̀ eléyìí eléyìí ó ti ká mọ̀ òpé àwọn ọ̀nà wo afùkátà àwọn ọ̀nà wo òun làbẹ́ kámọ́lù àwọn ọ̀rọ̀ tó lé pé àjẹ́nà fìdíè ló padà fún wọn ti àwọn ọmọ ìlú náà kúrò nìkan náà padà bákan náà tábọ́fẹ́ pọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ kárí wípé ẹ̀kọ́ ọ̀tọ́ náà ó pàtàkì ilé ẹ̀kọ́ táwọn ọmọ wa kárí wípé wọ́n

tó jẹ́ káwọn eléyìí náà bùkátà o òbí tó bá fẹ́ mọ̀ wípé òun fẹ́ gbé èrè ọmọ òun láyé àìsàn ìkìyà mọ̀ kó fi ẹ̀kọ́ tó lọ́wọ́ bá láàrín fún kí n síwájú. ẹ tó eléyìí òun nínú àwọn díẹ̀ sókí tàbí mẹ́lúbà ní ìparí tàbí fẹ́ parí ẹ̀ tó ní pé ọmọ òun náà fọmọ wọn lójú kì í ṣe pẹ̀lú agbára òbí o pẹ̀lú àdúrà tàbí fẹ́ fọmọ òun náà fọmọ òun yájú láti mọ̀ ọ̀gbẹ̀ náà lọ. A máa tọrọ fọ́mọ̀ yìí lóòrèkóòrè, a máa tọrọ àlùbáríkà fún. Fẹ́ pé bá ti wáyìí, nínú ẹ̀kọ́ títà mú kọ́ wa, tàbá jẹun tó tàbá mọ́ lọ ilé, a kò láì láti máa tàbí àwọn ọmọ. Ọlọ́run, kó bá kí mi, kó bá fọ́mọ̀ yẹn láti àlùbáríkà. Lọ́wọ́ tí òbí bá bímọ, àtúwà tá a máa ń ṣe, ẹ́ orí pé a tọrọ àlùbáríkà fún ọmọ yẹn nínú ọmọ ẹ̀gbà wá táwọn olùmọ́gbà wá olùfẹ́ kaba bí mọ àtọ̀rọ̀ àjọ àjọ àjọ àwọn olùmọ̀ ọlọ́wọ́ báwò bá èdè fi mọ olóbi lẹ́kà ọ̀sọ̀kẹ́lẹ́kà ni wá ìbà abálàkà àṣúgbà ọ̀rẹ́mùsà fẹ́ràn ọlọ́wọ́ mẹ́ta ọmọ tẹ́lẹ̀ ọlọ́jọ́gún fẹ́ yíò ọlọ́pàá ti lọ́mọ láti ọlọ́mọ àti ọmọ rí fáwọn òbí rẹ̀ kó pè táwọn òbí rẹ̀ tí wọ́n fi tọ́ ní lórí lọ́nà tó dá ọlọ́pàá tó bẹ̀rẹ̀ fún àǹtà àwọn ọmọ ti ọlọ́mọ bà náà fún káàkiri kọ́ ọmọ òyìn ọmọ òyìn ọdún torí kò tún fi agbára ẹ̀rọ kankan. àmọ̀ tọrọ àlùbáríkà yẹn ẹjẹ́ ká wá yàn ní ìfà alùbáríkà àtọ̀rọ̀ fọmọ a máa kí ń ra o alùbáríkà ò kí ń ṣe gbà ń ra nǹkan táà mọ́ tọ̀rọ̀ ni torí pé tàbá tàlùbáríkà tàlùbáríkà yóò fayé tọmọ yẹn tàbádáwó padà a máa tọrọ alùbáríkà kátàjú àfúnra wa ojú ìṣe mùsùlùmí sí mùsùlùmí kẹyọ́tọ̀ bá ti wáyé tí àwọn àbábẹ́ ṣe nǹkan ó lè wá láti mú wa àtàwọn àfáà lórí gbogbo kò sí láì sí lọ́wọ́ ara wa ìgbé àmú ní ìjọba ìjọba èdè ni kò fẹ́ pèsè ìfáwọn àfáà àmọ́ à ní gbogbo àdúrà lọ́wọ́ ní àti ní gbogbo àlùbáríkà èèwọ̀ nínú òfin fún náà a kì í sanwó àlùbáríkà ìṣòwò àdúrà rárá àdúrà ti ṣe ìjọsìn ọlọ́run ní àìgbowó lórí ẹ̀ tásọ̀rọ̀ àlùbáríkà ojúṣe ẹni kọ̀ọ̀kan wa ni tásọ̀rọ̀ àlùbáríkà fọmọ náà di ojúṣe èmi ojúṣe èmi ojúṣe ẹni kọ̀ọ̀kan wa ni. tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ àlùbáríkà ẹ̀ ní gbowó lọ́wọ́ yìí láti sọ̀rọ̀ àlùbáríkà yìí ní gbowó lọ́wọ́ yìí láti sọ̀rọ̀ àlùbáríkà fẹ́ nìkan. torí pé àátọ̀ ẹ̀rọ ọlọ́run ni àwa náà dáwà náà fẹ́ tẹ́fẹ́ sanwó fún káwọn ọmọ àbáfọ́ ọmọ ẹ̀rọ àlùbáríkà yìí wọ́n ní sọ ọjà lọ́wọ́ àtọ̀rọ̀ rẹ̀ ni gbogbo ọ̀dọ̀ máa tọ̀rọ̀ rẹ̀ kọ́lọ̀ ìgbòkè jẹ́ àìsàn wẹ̀ ara bó ti lè tó mọ̀ torí pé ta bá ti sanwó ẹ̀ ó dàbí ẹni ra ọjà ni bọ́dà yẹn bá padà wá wá tàbí àtìgbò ẹ̀yẹ́ ti wọ́n níwájú ọlọ́run yìí àmọ́ kò sí láì fi kí yẹn bá wò fún ara rẹ̀ nínú ara rẹ̀ wọ́n tàbí mọ́ ní wọ́n mílẹ̀ mọ́ ní ọgbọ́n wà fà kò sí láì fi bẹ́ẹ̀ ìpò ní lọ́wọ́ ara mi mọ́ kí ni mo fún wọn ní tó dà nìyẹn àmọ́ káfà wá ní pẹ́jẹjẹjẹjẹ nínú ọkọ̀ wà yìí à ó yẹ mọ́ wà lùbáríkà wà bí ìgbà pé àfẹ́gbà tọ́lọ̀ òun ní àgbà mẹ́rin rẹ̀. eléyìí ni òkè ẹ̀sìn nítorí pé iṣẹ́ tọ́lọ̀ ń fi dá wa iṣẹ́ àjẹ́ ó mọ́ wa rẹ̀. kábọ̀ ọ̀nà afẹ́lẹ́fẹ́ ọmọ kábọ̀ ọ̀nà tó já ká má tó bá jẹ́ àrámù ká fi tọ́ ọmọ wa nítorí pé wọ́n ní orí pa ìgbésà ayé ẹni àdúrà wọn ni wọn àtúnlẹ̀ ọba sùkánù àtàlà gbogbo tọ́nà ń fún ní kọ̀ọ̀kan wa táàtì jẹ táàtì mu ẹ kọ́lọ̀ ń kó sí lọ́nà tó rọrùn ọ̀nà aláàlú bẹ̀rẹ̀ kọ́lọ̀ ń kó sí káàtì lọ́rùn kọ́lọ̀ ọba tó gbọ́nà ní tá a ìjà àlàálì ló wà owó ó wà níjà àràmù kàmúkan àti ọlọ́ọ̀lù àràmù ó yapa àlàálì ó yapa bí ẹ̀bá ikú bá wù lówó rẹ̀ pé kí ó wá mú àmọ́ kó mọ̀ wípé yóò ní lápá tí ó lápá nínú gbẹ́gbẹ́ ayé wà ní ju àwọn ọmọ kọ́lọ̀pàá sàkánù àtàlá kó mọ̀ bìí jẹ́ mú àti ìtò ìlú wọ́n ní Abdul Salam abúlọ́ àṣàlá kí ló túnmọ̀ àbùsàlá ọlọ́run ní jẹ́ àṣàlá ọba àlàáfíà ọmọ ìwá jẹ́ ẹrú ọba àlàáfíà àwádìí wọn tó lóòrò ọba àlàáfíà tó bá àṣàlá fún mi àṣàlá ìyọnikó ìfúrí ẹnikó ní gbogbo aburú ẹnkù ní àṣàlá abẹ́lẹ́ ọba àrùn àṣàlá kọ́lọ́gbọ́ tí bẹ̀rẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ bá ti sánú àṣàlá kọ́lọ̀ bá ti ẹgbẹ́ ìfọ̀mọ̀ àná kò sí láti tábá sọ orúkọ ọmọ tán kábílá oríkì ilé ètò bá ti lẹ́bọ̀ nínú àwọn oríkì kan wà abáwọn àlàjẹ́ tí ó lóòtú ní bá mú nínú òfin ẹ̀sìn àti gbọdọ̀ mọ̀ ẹ̀yẹ́ kú kò sí láì fi ẹni pé náà tó bá jóbìnrin àwọn tó máa sábà kọ́ mọ̀ ní tó wọ́n wọ́pọ̀ ní àwọn obìnrin ẹ́ ti kẹ́ kẹ́ kẹ́ kẹ́ a wọ́pọ̀ àbíkẹ́ àríkẹ́ àríkẹ́ torí bóbìnrin yẹn máa ń kẹ́ni tó bá oríkì tó dáre oríkì tó dáre tí ó ṣe pé kàkó ní ẹ̀sìn a máa ń jẹ́ àwọn ìyàbọ̀ ẹ́ ìyàtọ̀ òlọ́kóde nínú ìyá tó lọ ti lọ ọmọ lójú yàtọ̀ èébò mọ́ ẹ́ tó gbórúkú tó bá jẹ́ pé yóò mọ̀ mẹ́bọ lọ́wọ́ ẹ́ àbí òrìṣàgé ẹ̀ẹ́dẹ́gbẹ́ lọ gbọ́mọ̀ ní òjà bẹ́ẹ̀ orúkọ tó bá já oríkì tó bá já kò sí láìsí nínú òfin ẹ̀sìn ọlọ́run wọ́n ní àwọn oríkì tí wọ́n fún ọmọ alákọ̀ọ́kọ́ olúwa dára sí inú olúwa dára sí inú àánú olúwa pọ̀ àbáyọ̀mí ọlá níyì olúwa tóbi lọ́ba olúwa ṣètò ní ọlá ọlá mi lẹ́kan ọmọ ọmọ bọ́lá jí ọ̀pẹ́ yẹmí ẹ́ aṣáyò bá ní tó ìyíta bá rẹ́ sí ní gbogbo rẹ̀ láyé kí ní o rẹ̀ lámọ̀ fífún tó kókó pẹ̀ kò sí sí ìjàmbẹ̀ ọwá ní ọwá fi kàn sí ọjà mújọ́tọ̀ pépé òun ní ó bẹ̀rẹ̀ jẹ́ ọ̀gá gbogbo àwọn ìlúkà mọ́wá ẹ̀rọ náà ni àkànní ẹ̀ oríkè àkànní tó Abdulsalamu àkànní ilé náà kò sí sí ó takọ̀ ẹ̀sìn ìbílẹ̀ abẹ́lẹ́ ọ̀bá sùpánù àtàlá ọlọ́run tó bá lè fi ìlànà fún ọmọ yìí àwọn ẹnìkan kan náà tó lọ sí ogún wa ọlọ́run tó mọ̀ lù pa èyí tí táàbì tó wọn lọ́nà aláàlú tó òkìta náà alábàríwá ọlọ́mọdé kó káàkiri ìgbókò láàrín àwọn àbẹ̀wájọ́ náà abẹ́lọ́pàá ìgbàlọ́ àtàrà ọlọ́run kó jẹ́ kó ti fẹ́ nìkan mọ́ wa tó bá ọmọ wa ọlọ́run kó jẹ́ káyàn fún ìlú àwọn àníbí ìyàmọ́ ń jẹ́ lára ọmọ ọlọ́run kó jẹ́ káàkiri wọn láyé àti láyé ìyàmọ́ ìbájẹ́ kí àmọ́ ń lára ọmọ ọlọ́run kó jẹ́ láyé tó kò jẹ́ káàkiri wọn. سبحانك اللهم وبحمدك أسأل الله إلى أذل أنت التوحيد وأشير إليه نعم الحمد لله ọlọ́ọ̀bà láti ọ̀sẹ̀dà fún wa. Ilé ọkọ̀ túnmọ̀ sí pé ẹbá ṣe sọ, èyí tí kò sí láìsí nínú ẹ̀sìn kéèyàn ní lọ́ọ̀kà ara rẹ̀ ó fún yàn lẹ́bùn ẹni tí ó sì fún ni kò jẹ́ ṣe wọ̀ sọ ilé gẹ́gẹ́gẹ́ ẹ̀sìn àmọ́ nínú tó wá dá náà nínú gẹ́gẹ́ àṣà ó ní pé Tàbá bẹ bẹ nínú kẹ̀dùnú. Tàbá bẹ Kò sí láìpé, kájúra wa nínú, orípọ́lọ́ náà dùn àwọn náà nínú rẹ̀. Ìtọ́ ń jẹ́ fún anídòrò kọ́lọ̀mọ́ ìlú kó pàtàkì. Báyìí náà, ẹnikẹ́ni tó bá ti ní ìkẹ́kọ̀ọ́ bóyá ti fẹ́ fún ìṣe bí ẹ̀bùn fún ìyàwó lọ́mọ eléyìí náà dúró dáadáa sọ eléyìí ìyẹn ọ̀sọ̀ ní àyìn tí a bá rí ẹ̀rì kan àbáwọn èèyàn tí wọ́n fẹ́ fún ìyàwó lọ́mọ ní ẹ̀bùn ẹ̀ eléyìí àdáadáa tí sáàmù kẹta yóò gbé káwọn ìṣe pẹ̀lú ọmọ ọmọ náà so eléyìí kò sí láì lọ́mọ ẹ̀kẹ́ láwọn èèyàn tí wọ́n fẹ́ fún ẹ̀sùn fún ìyá ọlọ́mọ àwọn olè wá ai àti tí wọ́n rí ìyá ọlọ́mọ náà fún ara wọn eléyìí ara kẹsí ìsìlámù tó pèpè sí rẹ̀ eléyìí ẹ̀sùn islam ẹ̀sìn ọlọ́run ni kìí tẹ̀sẹ̀ nìkan bẹ́ẹ̀ ni kìí tẹ̀sẹ̀ àgbélẹ̀rọ gbogbo tó dẹ̀wà ń bẹ̀fẹ́ pátá ìlú tó máa benefit wà ní láyé àti lálóyè àwọn

ilé yóò mọ̀ fún wa ní encouragement ẹ́ ilé yóò ti máa jẹ́ ká mọ̀ wípé à èyàn máa ń lékún dáadáa ni torí bá wọn sọ́wọ́ yìí abùkátà ká mọ̀ wá síbi àtàtí ìdèkó mọ ìyàtọ̀ ti sọ àtọ̀rọ̀ lọ́hùn ká mọ̀ sí mọ́lẹ̀ dáadáa káwa náà lè mọ gé ní ìkọ̀ọ̀kan sí kejì nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀sọ̀ lọ abẹ́lẹ́ ọba lánàá àtàlá fọ́nà kò ṣe ìdàgbàsókè kọ̀ọ̀kan wa ìkọ́mọ tí a ṣe ní òní ọjọ́ ayọ̀ ni ó sì lọ́jọ́ ọlọ́mọjà tí a fi ọjọ́ náà ti fi pàtàkì ọjọ́ náà. Bákan náà, àgbẹ̀sàlám, àdúrà tẹ́lẹ̀ jẹ́ ká mọ́ sí. Táwọn mẹ́tí mọ́ni pé àbáwọn tẹ́lẹ̀ wọn kí wọ́n ti ń ṣàdúrà, ẹgbẹ́ sọba alẹ́gan, àyẹn tí a fi sọ ọmọ kí ni àdúrà ni o. Mùsùlùmí ṣàdúrà ni o, Mùsùlùmí ètẹ, ẹgẹ́ ìjọ ikọ́ olóòwe ṣàdúrà, àwọn ọmọ àlè ìsìlámù rẹ̀ o. Mùsùlùmí máa ń ṣàdúrà a máa ń ṣàdúrà fún wa, ẹnu pa ìgbowó ẹ̀ yóò lè ṣe a máa tàbí ojúṣe mi kí n ṣe ojúṣe mi kí n ṣe fún mi. àmọ́jú àyẹn a máa wá tọrọ a wá tó jẹ́ àtàkìtàgbà fún ara ọmọ yìí ọlọ́run ní òkú kò sí ìmọ̀ kò kò báyìí kò já wa mọ̀ ìgbà tí ó bá yá tí ó bá ọlọ́mọ yóò padà máa fi túmọ̀ sí àtòdí etí yóò máa fi ẹ́ ti jẹ́ ọlọ́mọ pa ìdí ìrìn rárá ọwọ́ tó máa bà láti mú ẹ̀bà tí ó máa wúlò tí ó máa fi ṣe nǹkan tí ó máa fi gbé nǹkan ọlọ́mọdé rẹ̀ padà bà lára gbogbo tó máa fi mú lára pátápátá ọlọ́dún kó wúlò fún wa ní tó ti fọ́ ọmọ nìkan wa ọlọ́dún wúlò fún wa àwa náà ìtọ́ ẹ̀ta ti fi jíjẹ́ náà wọn ní sí ara wa ọlọ́mọdé bá ẹ̀pàjẹ́ mọ́ ara ọlọ́wà jẹ́ kí àtítán ah, nígbà tí ó bá dé kó sábà wà lórí Islam kó sábà amalu lórí Islam iná mọ̀ àmàlù ilẹ̀ kàwà sí i igbó pàtàkì ìlú òní ibi tá a fẹ́ tán sí o ìtọ́nà àwọn àfáwà ó kú ìjẹta àti wọn lánàá láàárọ̀ yìí ní mọ́sálásí wa sára lágùn mẹ́wàá ẹgbẹ́ lórí ìdí kàwáwò òjìṣẹ́ sí máa ń lọ ẹgbẹ́ lórí ìdí yóò sì máa rí nìyàn ìtọ́lọ́run ká tó ti kọfẹ́ nìkan kan kí ni àdéta ti ẹ̀ wọ́n pàtàkì jù pé orí ibo la fẹ́ ṣe kí ni làfẹ́ tán ti àtiwà ní mùsùlùmí rẹ̀ ká ti fẹ́ bá àti ní kúrò ní Islam ká ilé sí Islam ò ti ní gbàgbé mọ́ wọn lára káyé tá a wá pé wọ́n bá di ayé asán kálẹ̀ fọ́lọ́wọ́n bá láà lẹ́nu tó lọ́wọ́ ìjọrù sí wa ó abẹ́lẹ́wọ́n bá láà títẹ́ nìkan tó wá kúrò lókún tó dùn ọlọ́ mọ́ sọ́wọ́ dáadáa láta tó kúrò سبحانك اللهم وبحمدك ètò báyìí a máa ń fi ìgbàláyé ilẹ̀ tó ah, ti gbé àádìdì láwọn ìdòkó tàbá wà ẹ̀rí bá níbi èrè bóyá ní orí ìta sọ tó jẹ́ tuntun létí rẹ̀ ní kòrí tuntun nínú lábẹ́ sánmọ̀ o àbíkẹ́ ni ó lè jẹ́ tuntun létí ẹ lò míì rẹ̀ ó ṣe é ṣe àbírí ìlú nǹkan ní nínú nǹkan àlámọ̀rí ẹ̀sìn tó bá rú wa lójú nínú ìdíru wa ni pé àwọn máa ń fàṣìkò lẹ̀ láti bèrè bèrè ní tá a bá sì mọ̀ àájàrùn rẹ̀ ní tàbá mọ̀ àṣòpé àṣekèrè àmọ́ èsì fún ìbéèrè yìí eléyìí nínú ẹntí ìjòkó wa yìí tí wọ́n ti dárí lórí ìyẹn káfíńtò ọjọ́ tó ń tilẹ̀ láti ìdílé tí ó bá wíwà lójú nínú ẹ̀sìn wa kọ́lọ̀mbà láà kò fi ẹ̀gbọ́ yẹ̀sìn kò yẹ́ nìkọ̀ọ̀kan wa tí ẹ bá ní béèrè kò sí láì fi kí wọ́n béèrè ṣùgbọ́n tó ń àìsàn نعم نعم اوكي نعم الحمد لله آه olùwánú sí àtìsọmọ́rọ̀ nítorí pé ọlọ́bà àti ìgbèjà lòdì ìpé káàkùn àtẹ́gbẹ́ tẹ́mà ara wa ni ẹlẹ́ẹ̀kejì a ní ìta afẹ́ṣe níbi ìkónà yìí níta torí ẹ̀sùkó tàbí ti báyìí o ní pé kájára wa lẹ́kọ̀ọ́ tẹ́ gbogbo àwọn yẹn ẹ̀rọ afẹ́kàtì nìkan afẹ́kàtì nìkan ìta afẹ́ jẹ rẹ̀. Ìntí afẹ́ jẹ. Àwọn náà máa ṣe kárí àkàkùránì, bàbá ọkàkùránì ẹ̀sànwó ẹ̀. Lẹ́yìn náà ẹ̀sẹ̀lẹ̀ ẹ̀sẹ̀lẹ̀ ẹ̀sẹ̀lẹ̀. Àlẹ́lọ dìde àǹfààní a máa jẹ rírà ẹ̀ lóṣèlú púpọ̀. Eléyìí náà, eléyìí kò bá ojú mu. Kẹ́rù Islam, ó máa fẹ́ jọ bí Ṣẹ́ríká sọ̀rọ̀ bára nínú òfin èrùpọ̀ ní èrè. Ṣẹ́rá ọmọ ìṣẹ́gbẹ́ ẹni tí ò ní bùkátà tó sọ̀rọ̀, èwọ̀ ní bí ẹmọ sọ̀rọ̀ o, àdébì sọ̀rọ̀ mọ́ ọmọ ìlú ọ̀sọ̀rọ̀ wípé ọ̀nà mẹ́ta kéèsì mẹ́ta nìyẹn lè wà sí ẹlé ìfọ̀rọ̀ owó ọ̀rọ̀ mi. Alákọ̀ọ́kọ́ ẹni tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ṣẹlẹ̀ sí. Búrẹ́ kòkó rẹ̀ ni nǹkan mi rẹ̀ títí ìṣòro ajé títí ìṣòro jẹ́ mu ni ó wá fọwọ́ sí kí ni ó wá fàákùn. Wọ́n

mo ti fòye ní rí ní wàgbó ẹ bá mú tẹ́ ṣe ń tàbí náírà ẹ̀ẹ́n gbàjá àwọn kàbàkà tẹ́ ẹ bá fẹ́ fún wa lówó ìlànà ọ̀tọ̀ ni ìjọba wa yìí èsì tó kúta afẹ́ wa gbowó lọ́wọ́ yín afẹ́ wa dára wa ní ẹ̀kọ́ nítorí pé tá a bá jòkó rẹ̀ dáàbá ń ta kọ́bọ̀ kò sí nǹkan kan ojúṣe èyí tó pàtàkì jù ní pé mọ́tò tí mo wáyà yìí tí bàbá ọlọ́mọ fún mi dédé tí mo lè kí ni owó mọ́tò wá ojúṣe ètèmi ni ojúṣe òun ni pé káà wá lè kí ni ká bára wa sọ̀rọ̀ ọlọ́run títí bí ìṣèwà nìyẹn lọ́sọ pé kódà táà bá ṣe wá àti kò sí kí ni kò sí ọ̀sán bẹ́ẹ̀ gbogbo ọmọ tèmi tèmi bí lẹ́yìn àkọ́bí tí mo bí ni mo sì wáàdì lẹ́yìn kejì tí mo sì wáàdì gan ni ẹ̀jẹ̀ ìfún ìṣẹ́kẹ́ sí ní kẹta òkè fẹ́ràn mo sì hàn bá ìpí ìjọ ní ọlọ́ máa ń jogún mi ìtọ́lọ́ fún tèmi nàdá àti fẹ́ nìkọ̀ọ̀kan wa náà tó bá tún mẹ́ àti kí ni àti pé ìwà sí dẹ̀dẹ̀ kọ́ ẹ àmẹ́ni bá ṣe báyìí olóòtú kí ni kò sí aráàlú kò sí tó bàdí ń bẹ àmọ́ kí la torí ẹ̀ ṣe kájára wa ní ẹ̀kọ́ ìtàkùrí ẹ̀wà kan. Ah, alhamdulillah, wọ́n ní bí fáìmù ọmọ níjọ́ kèrè tàbá bí. Ṣé ó bọ́ ti rà bí lẹ́kùn tó kùnrin náà lọ́rọ̀ sí ẹgbẹ́ ìgbógun rẹ̀? agbáde wípé onílẹ̀ ní pé ẹ̀fọ́ ló jẹ́ fúnbìnrin rárá o irun tó mọ bá tí wáyé àtọ́kùnrin àgbóbìnrin ọ̀ràn yẹn ní kápá àmọ́ lẹ́yìn ìtàbá ti bá yẹn tó tó obìnrin ẹni kóbìnrin ó máa bárò irun tó ní yìí tó jẹ́ ọ̀ràn yẹn kó bá lẹ́yìn ìgbà yẹn obìnrin kì í bárò mọ́ ọkùnrin ní máa bárò àwọn ẹgbẹ́ bíbà wọn ni a mú jùmọ̀ ṣe fódò ah, wá ń dápọ̀ wá fọ́gbọ̀ obìnrin èdè bẹ́ẹ̀ obìnrin máa ń nu ah, ọkùnrin lẹ̀ sórí ni ìdákẹ́kẹ́ ìṣọ́ ni àmọ́kùnrin òun lè ṣe kíni ó lè máa fàṣẹ lẹ́yìn ìjọkẹ̀ ìjọkẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ nínú ẹ̀sìn anábì sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀sẹ̀lẹ̀ anábì kọ̀ fún wa láti máa jẹ irun kan wọ́n pè ní alùpọ́dà àrùn alùpọ́dà àrùn yẹn òun ni wọ́n máa ń pè ní bàbà bàǹtẹ́kù síwájú bàbà bàǹtẹ́kù síwájú ájímọ́ wọ́n bá gbogbo ẹ̀ ìwà kú kékeré àyìn tó ní ọjà ọdún Islam ayífàbẹ̀ bó dáká bá gbogbo ẹ̀ tán àbí ká lóò rẹ̀ kó ṣe dọ́gbàǹdọ́gbà àbí àwọn gálásì ìdí wọ́n gbẹ́gbẹ́ a pa gbogbo tí gbogbo nígbà ìmá pa gbogbo ìmá ayé kí ní ọmọ àfihàn ìsìnkú ìwọ ní ìsìlámù ẹ́ mẹ́kí yẹn ti kàgbó so irú àwọn kan eléyìí ò dá ìdídà ọkùnrin tó máa farun kó fa tán tí ó bá gẹrun kó gẹ̀ẹ́ kó ti dọ́gba dọ́gba kó má fi ìlú mẹ́lẹ̀ sí ìlú kan. صلوا على النبي الكريم صلوا على النبي المصطفى على فصل قلوب Àti ẹni tí ó ti gbọ́jọ́ ìdàdà. Ó jẹ́ jẹ́ pé ìtúgbò orí wa káṣẹ alhamdulillah rabbil alamin. Àti ọlọ́run, àti sọ̀rọ̀ sí ọlọ́run náà tó máa bá àlúmọ̀ sí rẹ̀ sallallahu alaihi wa sallam àti tí àfáàtúrú tí ó báwa sọ̀rọ̀ látàárọ̀ náà ọlọ́ máa kí ẹni tó bá lọ́rẹ̀ ní wọn ó sì bá wa ṣe àlékún ìmọ̀ fún wọn gbogbo ibi tí èmi yí àwa ti dá ọmọdé padà bàjá nílẹ̀ ibi wọ́n ti bá gbé orúkọ ọmọ jáde ìkọ́ máa ń ṣe láàánú ní òde òní nígbà kan bá sọ́lọ ní Abdulsalam tó máa jẹ́ ẹrú ọlọ́wọ́n bá àlàáfíà táwa sọ́lọ ọmọ bẹ́ẹ̀ ju Salam àti táwa fẹ́ ju Salabi eléyìí nínú tí ó ti jẹ́